والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول ربنا عز وجل في الآية الحادية والثلاثين من سورة الأعراف أعوذ بالله من الشيطان الرجيم يا بني آدم خذوا زينتكم عند كل مسجد وكلوا واشربوا ولا تسرفوا إنه لا يحب المسرفين ọlọ́wọ́n bá wa inú àyà kọkànlélọ́gbọ̀n yìí inú suratul A'raf ọlọ́wọ́n bá ń sàlàyé fún wa nípa nǹkan kan pàtàkì eléyìí tó ṣe wípé ó ní í ṣe. pẹ̀lú ìjọsìn pàápàá jùlọ as-salat was-salatu ruknun min arkanil islam orígun kan ni nínú àwọn orígun ẹ̀sìn islam márùn-ún àwọn olùmọ́wá sọ pé kò sí nǹkan kan nínú àwọn orígun ẹ̀sìn islam márùn-ún yẹn eléyìí tí ẹnu àwọn olùmọ́ kò lórí wípé pípa tì ó máa ń gẹ́gẹ́ bí ẹnu wọn ti ṣe kò lórí pé téèyàn bá pa sọ láti ti ń kọ́ olúwa rẹ̀ di kèfèrí. ìdí nì tó fi jẹ́ pé a kì í fi ọ̀rọ̀ sọ́láàtì a kì í fi ṣeré lẹ́ẹ̀nàhà a'zamu arkani islam ba'da shahadatayn. torí pé sọ́láàtì ń lè tọ́ ga nínú àwọn orígun ẹ̀sìn islam márùn-ún lẹ́yìn àwọn àjẹ́rìí méjèèjì gẹ́gẹ́ bá a ti ṣe rí nínú àwọn hadith ilé ìta nàbì sallallahu alayhi wa sallam tó ti ń ṣàlàyé àwọn orígun ẹ̀sìn islam fún wa ó wà nínú hadith eléyìí tó ti abdullahi ibn umar radiyallahu anhuma olùgbọ́tà nàbì sallallahu alayhi wa sọ pé bóni al-islamu ala khamsin orí òpó márùn ìlànà ẹ̀sìn islam lé lórí òpó alákọ̀ọ́kọ́ òun náà ní ìjẹ́rìí méjèèjì pé kò sí ọba kan kò sí nǹkan kan eléyìí tó tọ́ láti fi òdodo jọ́sìn fún yàtọ̀ sí allahu rabbul alamin kásìtú jẹ́rìí pé anabi muhammed sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run ọba ni ẹlẹ́ẹ̀kejì ni ìkọ́mi sọ́lẹ̀ ká máa gbé sọ́láàtì dúró wíwá tí sọ́láàtì wá nínú hadith yìí sì kejì ó fi hàn pé lẹ́yìn ar-rukn al-awwal as-salatu lọ́kàn o lẹ́yìn alákọ̀ọ́kọ́ yẹn as-salatu lọ́kàn nínú hadith Jibril bẹ́ẹ̀ náà ló wà ní ìgbà tí Jibril bi anabi sallallahu alayhi wa léèrè anil islam anabi sì sàlàyé islam fún un pẹ̀lú ìjẹ́rìí pé kò sí ọba kan tó tọ́ láti fòdodo jọ́sìn fún yàtọ̀ sí Allahu Rabbul Alamin àti kó anabi Muhammad sallallahu alayhi wa sallam àtúwọ́dọ̀ jẹ́rìí pé òjíṣẹ́ ọlọ́run ọba ni anabi fi ṣe àlàyé al-Islam ìjẹ́ tó bá rí báyẹn eléyìí fi hàn wáyé pé al ohun tí ọkọ̀kọ̀ jẹ́ ọ̀ràn yẹn léyìn lórí nínú rẹ̀ òun náà ní aṣahadatan lẹ́yìn aṣahadatan iná ní sọ̀láàtù wá sọ̀láàtù wá síwájú mẹ́ta yòókù ó fi hàn pé lẹ́yìn alákọ̀ọ́kọ́ ńkọ́ ọ̀sọ̀láàtù lọ́kàn anábìyà sallallahu alayhi wa sallam ó sì ṣàlàyé lẹ́yìn yẹ́gẹ́ nínú hadithi abdullahi bin abbas radiyallahu anhuma níbi títí fún wa nírò nípa àti anabi muhammed sallallahu alayhi wa sallam fún mu'adh ibn jabal nígbà tá anabi rán mu'adh lọ sí ilẹ̀ yemen àkọ́kọ́ nǹkan tá anabi ní kó pèpè lọ sí di rẹ̀ tí nǹkan kan gbọdọ̀ síwájú rẹ̀ òun náà ní shahadatu an la ilaha illallah àbí ila an kó pè wọn lọ sí di kún sí ọlọ́run ọba láàṣọ nínú ìjọsìn òmàlúmọ́ni. أنك لو أفردت الله بالعبادة وتخليت عن متابعة الرسول محمد صلى الله عليه وآله وسلم ما كانت عباداتك عبادات tọ́ọ̀bá jẹ́rìí pé kò sí ọba kan tuntun láti fòdodo jọ́sìn fún ṣùgbọ́n tó kùnà láti gbà pé anabi muhammed sallallahu alayhi wa sallam ìránṣẹ́ ọlọ́ọ̀ni gbogbo jọ́sìn tọ́ọ̀bá ṣe kò ní jẹ́ ìjọsìn ìdí inú tá anabi òfin sọ pé wa anna muhammadan rasulullah ẹlẹ́ẹ̀kejì anabi ní tó máa ti gbàgbọ́ tí wọ́n ń sin lọ́n lọ́n nìkan tí wọ́n ń sin tẹ̀lé lánàá anabi sallallahu alaihi wa sallam ẹ fi yé wọn kọ́ lọ́wọ́n bá ti ṣe sọ̀làwátù tá a máa ṣe lẹ́ẹ̀márùn lójúmọ́ ó ṣe lọ́rùn àyàn lé wọn lórí anabi fi hàn pé sọ̀làtù lọ́kàn sọ̀làtù kìí ṣe ní téèyàn máa fi ṣeré rárá o as fahuwa lima siwaha ọ̀dùyà torí gbogbo ẹni tó bá ti fi sọ̀láàtì ráre kò sí tàbí ṣùgbọ́n wípé tí yóò ṣe sọ̀láàtì yóò fi ráre jù bẹ́ẹ̀ lọ. ìjọsìn tí wọ́n ní ká máa ṣe lẹ́ẹ̀márùn lójúmọ́ ni tí èèyàn bá ti jẹ́ wípé èèyàn bá mójútó bó ti ṣe tó àti bó ti ṣe yẹ ṣé ìjọsìn tí wọ́n ní ká máa ṣe lẹ́ẹ̀kan lọ́dún lọ́wọ́ àmójútó àbí ìjọsìn tí wọ́n ní ká ṣe lẹ́ẹ̀kan nínú ìgbésí ayé wa ṣé ń ló mójútó ìdí ni ó fi jẹ́ pé gbogbo àwọn olóríire tó fẹ́ wà lìjánà wọn kì í fi sọ̀láàtì ṣeré rárá Umar radiyallahu anhu lásìkò tí wọ́n sá lọ́gbẹ́ ẹ̀jẹ̀ ń dà láàrin ìgbà yìí Umar ṣubú dákú lọ gbaragada gbogbo báwọn sọ̀hábà ṣẹṣẹ láti jí Umar òdìdé ẹnìkan nínú wọn wá sọ pé ilé wa nínú ọ̀rọ̀ abdullahi bin abbas ẹlẹ́nìkan ni wọ́n á sọ pé àmàlẹ́ rí umar jì àfi tá a bá pàkíyèsí rẹ̀ lọ síbi pé àkókò sọ̀láàtì ti tó subhanallah ẹni tó ti dákú tó ṣe kórìí pé ń pọ̀ káàkú lọ́wọ́lọ́wọ́ báyìí ni wọ́n sọ pé as-salata ya amiral mu'minin àkókò sọ̀láàtì ti tó wá síwájú àwọn olùgbàgbọ́ òdodo báyìí ni umar tàdé sípò àkókò sọ̀láàtì ti tó wọ́n ló ti tó ó ní as-salat lódodo fa innahu la hadda fil islami liman taraka as-salat torí gbogbo ẹni tó bá fi salat sílẹ̀ kò ní nǹkan kan tí ó jẹ lérè inú islam yìí allahu akbar salat nìyẹn eléyìí tó sì kó àwọn aṣíwájú wa rere àwọn mójútó wọn fi jó lóríire èyí ti rí kí ló sá wa tó fi jẹ pé lónìí yìí báyìí púpọ̀ nínú àwọn mùsùlùmí wọn kì í ṣe sọláàtì asisi makani tí o bá ṣe salat kò súnmọ́ kó ṣe zakat fala sadaqa wala salla tí o bá sì ti ṣe salat tó yọ zakat kílásẹ kù walakin kadhaba wa tawalla bákọlọpọ ti ṣe rínu lónìí as-salatu yìí ní àwọn májẹ̀mú nínú àwọn májẹ̀mú rẹ̀ ó náà ní satrul awra ká bò ìhòhò wa idh la tajuzu. للإنسان المسلم أن يصلي عريانا طريقة تاكي مسلم يكون صلاة نهوه lókùn ìgbà tó ṣe kó lásán tó lè fi ṣe sọláàtì kí ló dé tó wàá ṣe sọláàtì ní o kọtọ ká ṣe sọláàtì ní o wàá wẹ̀wò gbọ́ fẹ́ bọ̀ kọ̀ wàá wẹ̀wò tó yani lẹ́nu fún púpọ̀ nínú àwọn mùsùlùmí yóò sọ pé òní náfìlà kan pàtàkì àfa kan ló fò náfìlà yẹn wọn ní náfìlà yẹn ìwọ wò ló wọn yẹn òun sì kọ pàkọ sáà kébìlà wàlà àhàwùlà wàlà àbúwọtẹ ilẹ èwo ni òbúrú ṣé ti ìwòwò tí ọyàn náfìlà ni àbí ti ẹ̀yìn tí ọkọ sáà kébìlà tó bá ti pé Allahu Rabbul Alamin ló fẹ́ sìn kí ló dé tó wá bọ́ sí wòwò Allahu ahaqqu an yastahyiya minhu sí jù pé káwọn èèyàn ti jù rẹ̀. báwo ló ti ṣe wá dúró níwájú allah rabbul alamin tó ikú ń ṣe ní àni wọn sọ yìí pé máa ń gbaná lọ ká yẹn yẹn àwọn àyàn bíi táwọn ti rí wa ẹ dákun torí tọ́lá ẹ wò nǹkan mẹ́ báwọn àyàn náfìlà tó ti rà wọn torí ẹ yọ wà lọ wálé o gbogbo èèyàn máa rí bó ṣe wà lókè njọ́ so bẹ́ẹ̀ ni wọ́n máa yan náfìlà náfìlà àlìjẹnu yóò máa yan fún àṣetán mùtàkì náfìlà yẹn ọ̀fẹ́ fi tẹ̀lé tọ́lọ̀ níbàámu pẹ̀lú lànà anábì sallallahu alaihi wasallam ọlọ́run ló sì fẹ́ sìn báwo ló sì ṣe sọ láti ní wo pọ̀tọ́. ọlọ́ni ya bani adam khudhu zinatakum 'inda kulli masjid àpèyàn ọmọ anábì adam ẹ̀ máa sọ̀sọ́ o nígbà tẹ́ bá lọ gbogbo mọ́ṣáláṣí o a mọ̀ pé àwọn ọmọ anabi adam káfíìrì wà nù wọn mùsùlùmí wà nínú wọn mùsùlùmí ló máa ń lọ sí mọ́ṣáláṣí èyí ti rí tọ́lọ́run fi sọ pé èèyàn ọmọ anabi adam dojú ọ̀rọ̀ pa àwọn ọmọ anabi adam lápapọ̀ wọn bima fihim al-muslim wal-kafir àyà yìí ọjọ́ ìsì ọ̀rọ̀ ni fún àwọn ọ̀sẹ̀ bọ̀ àwọn ẹni tó ṣe é pé wọ́n máa bọ́ sí òhùn nígbà tó máa fẹ́ ṣe tọ́wáfù káàbà lérò wípé ńgbà táwọn ti jára Mẹ́kà ìdọ̀tí àti ẹ̀gbin ni àwọn ìdọ̀tí àti ẹ̀gbin kò sì tọ́ kọjá pé láàmú gbérọ kiri ká ilé ọlọ́run ẹlẹ́dàá wa pàápàá jùlọ tá a bá ti rẹ́ni yáni lásọ nínú àwọn ẹni tó tí wọ́n ara Mẹ́kà a ṣe pé a kúkú fẹ̀ kan a fi tìtú kárùn a bọ̀ sí wọ́wọ́ a wà nígbà táwọn ọkùnrin bá ń ṣe tiwọn lọ́sàn àwọn obìnrin á máa ṣe tiwọn lálẹ́ nígbà táwọn ọkùnrin bá ń ṣe tiwọn lọ́sàn àwọn obìnrin á máa ṣe tiwọn lálẹ́ tọ́ a sì ti rí gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé àwọn obìnrin àwọn máa sọ pé al-yawma yabdu ba'duhu aw kulluhu wa ma bada minhu fala uhillu apá kan nínú dí òun ó lè hàn síta lónìí ẹ sì lè rí gbogbo dí òun ṣùgbọ́n tó bá hàn gan kò sáàyè fún yín láti balẹ̀ òun ọlọ́wọ́n bá ń fèsì fún wa ń bì pété lórí tẹlẹ́mù yín gbogbo yín pátá la pa aláṣẹ o gbígbà tẹ́ bá lọ sí mọ́ṣáláṣí ẹ gbọ́dọ̀ jẹ́ ni tó ṣe pé yọ máa bo ìhòhò yín ẹ gbọ́dọ̀ máa bo ìhòhò yín ṣùgbọ́n o kò tí ẹ sáyè mọ̀ fáwọn ọ̀sẹ̀bọ láti lọ sí mọ́ṣáláṣí mẹ́kà àbọ̀wọ̀ kò sáyè fáwọn ọ̀sẹ̀bọ láti débẹ̀ mọ́ so ajẹ́ pé àyà yìí ó túmọ̀ sí pé ìwà tó jẹ́ mùsùlùmí ìwọ tó ti jẹ́ mùsùlùmí wọn náà gba islam kó lè bá láǹfààní àti máa wá mọ́ṣáláṣí ìwọ tó ti jẹ́ mùsùlùmí tó ń lọ sí mọ́ṣáláṣí ìwọ tó ti jẹ́ mùsùlùmí ìpè ìlélẹ́ yìí jẹ́ fún ọ pé kí ìwọ náà di mùsùlùmí kó lè bá láǹfààní àti máa wá sí mọ́ṣáláṣí àsìkò tẹ́ máa ń bọ̀ wá sí mọ́ṣáláṣí ẹ wàá máa sọ̀sọ̀ inda kulli masjid gbogbo mọ́ṣáláṣí kọ̀yọ̀kan lẹ́nu àwọn yálà mọ́ṣáláṣí Mẹ́kà àbí mọ́sálásí Madina àbí mọ́sálásí Baitul Maqdis àbí gbogbo àwọn mọ́sálásí yòókù lágbàlá yìí tọ́tẹ̀lé wọn gbogbo mọ́sálásí pátátá bá lọ á sọ̀sọ̀ lọ sí àwọn mọ́sálásí yìí lọ. níta wá gbàlérò pẹ̀lú ọ̀sọ́ tí wọ́n ní ká ṣe níbí báyìí òun náà ní ká wọ sọ̀sọ̀rùn yìí ṣe pé ká tọ́jú tọ́mú ká létiró ká gafìlà gángá àbí ká gẹ̀gẹ̀lẹ̀ gẹ́ngẹ́ kí tí wọ́n gbà nìyẹn o nítorí wọn bá wa ń bá wa sọ̀rọ̀ nípa rẹ̀ òun náà ní pé káwẹ́wù káwẹ́wù eléyìí tó sọ yìí pé májẹ̀mú ni káwọ́rú rẹ̀ ṣáájú kó tó di pa àṣìṣọ́lẹ̀ kọkùnrin kó rí i pé aṣọ tó ń wọ̀ ó bo ti ń bẹ láàrin ìdodo tí orúnkún òun méjèèjì tó bá ti ṣe bẹ́ẹ̀ alhamdulilah alhamdulilah gbogbo yòókù tó bá lé sórí eléyìí náà fìlà náà fìlà ṣùgbọ́n àwọn obìnrin àwọn gbọ́dọ̀ wọṣọ eléyìí tó ṣe pé yóò bo gbogbo ara wọn látòkè délẹ̀ yóò bo gbogbo ara wọn látòkè délẹ̀ ní ìgbà tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní ṣe sọlá wọ́n sì ojú wọn sílẹ̀ wọ́n á sì ojú wọn sílẹ̀ àti àtẹ́lẹwọ́ wọ́n sì ojú àti àtẹ́lẹwọ́ sílẹ̀ nígbà tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní ṣe sọlá eléyìí náà ní í ṣe pẹ̀lú wípé kọjá wípé ibi tí wọ́n ti ṣe sọlá tí wọ́n ti ṣe ojú wọn sílẹ̀ yẹn ẹni tí ò lẹ́tọ̀ọ́ sí kóró ju wọn kọ́ kò ní rojú wọn níbẹ̀ àmọ́ tí ó bá rojú wọn bẹ̀ kò sí ní tó burú kó wọn gbé ojú wọn pamọ́ tẹ́lẹ̀ yìí bá yé wa a sì pé nínú òfin ẹ̀sìn Islam sí ọ̀sọ́ kó tó lọ sí mọ́sálásí ìtumọ̀ rẹ̀ ní kíkó wọ ẹ̀wù kó tó dìpọ̀ lọ sí mọ́sálásí má lọ sí mọ́sálásí ní hó eléyìí ò túmọ̀ sí wípé àsìkò tá a máa lọ sí mọ́sálásí kọjá ìpè khudhu zinatakum 'inda kulli masjid pé ẹ̀ wọ́n wá túmọ̀ rẹ̀ harfiyyan pé nítorí wọn bá ń sọ ń bẹ̀ ní pé ká sọ̀sọ̀ torí de eléyìí ọwọ́ àwọ̀ ti sàlẹ̀ apàtì ó lè wá mọ́sálásí kan mọ́wọ́ ti sàlẹ̀ apàtì nítorí dáa ló ń ṣe ṣùgbọ́n kì í ṣe tí wọ́n wí wípé kò ṣe iná lélẹ̀ yẹn ṣùgbọ́n gbà tó ṣe pásọ tó ń wọ̀ ó ń bo ìhòhò rẹ̀ ó ti ṣe ń tà fẹ́ tọ́ ọwọ́ dà ó ó jẹ́ pé ẹ̀wù eléyìí tó ọmọ fi sùn ẹ̀wù tó ọmọ fi sùn nígbà tó orun bá yá tọ́wọ́ máa wọ̀ nínú ilé rẹ̀ tọ́wọ́ máa fi sùn kó a jẹ́ pé lọ́ọ́ gbé wá sí mọ́ṣáláṣí o gẹ́gẹ́ bá a ti ṣe mà wípé tá a bá fẹ́ sùn ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn wọn ní aṣọ kan tí oorun aṣọ yìí báyìí mẹ́jọ jẹ́ pé tó bá sọ pé màmá rẹ ló ń bọ̀ tó bá sọ pé bàbá rẹ ló ń bọ̀ ọmọ káwọn náà wọn ni ọkẹ ní ẹtí wọn tó fẹ́ lọ́wọ́ parọ́ ẹ wọlé jàre màmá ha lọ́wọ́ ayé pé ẹnìkan ẹni ń bọ̀ bí ọ̀gá rẹ̀ ń bi sẹ́ àbẹ́nìkan ọwọ́ awẹ́ wòrun fi pàdé rẹ̀ tọ́ kọ́ ọmọ wọ pé èèyàn kan tí ò tiẹ̀ wúlò kan ni ọ àbá wa ni Allah Rabbul Alamin tọ́ ajẹ́ pé wòrun lọ́mọ gbé wa mọ́ṣáláṣí ẹ̀wù tó ti pa afalala sí tìbẹ́yìn náà sì mà bíi tọ́wá ṣe máa rún bọ́tà nígbà tá a bá sùn falala sẹ́wù sáwọn ọ̀lẹ́lẹ́ ọwọ́ agbé bọ́tà ò ń gbé bọ̀ wá mọ́ṣáláṣí wọ́n ṣe assalamu alaykum wa rahmatullah ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ lọ́ba gbóòórùn yẹn yàn màkàn sọ́dà bẹ́ẹ̀ ẹ̀sìn mọ́ pé innal malaika tata'adha mimma yata'adha minhu an-nas ìnira máa bá àwọn màláíkà pẹ̀lú ntí máa níyàn lára ntí máa níyàn lára máa ní àwọn náà lára torí délé aṣọ tó wọn náà mọ̀ pé lù lẹ́yìn ọ̀kan bẹ lára rẹ̀ má gbé wá sí mọ́ṣáláṣí akramakallah ọmọ ṣeéṣe kọjá pa tó ń fi sùn ti tọ́ lérí o wọn ọ ọkàn tọ́ ni bàbá gbé wá àwọn bàbá àárín wọn ló sì wà ah, ìtọ́wó ní rùn yìí so torí pé imú wa ṣiṣẹ́ jura wọn lọ imú wa ṣiṣẹ́ jura wọn lọ ẹlòmíì bò gbé nǹkan pamọ́ jù bẹ́ẹ̀ lọ imú rẹ̀ ó lè mú kíní kan rùn bíi jàmá so ó sì lè má ó sì lè gbọ́n púpọ̀ kó ní ètí rí téèyàn ọmọ wa mọ́sálásí pẹ̀lú tọ̀ lára ètí rí téèyàn ọmọ wa mọ́sálásí pẹ̀lú tọ̀ lára ẹ̀wọ̀n kó kú kálukọ́ máa kó máa gbóòórùn aṣọ tiẹ̀ tó sì dáàbà iwájú ọlọ́mọláwa. khudhu zinatakum 'inda kulli masjid eléyìí ó túmọ̀ sí pé tá a bá ti wọ́sọ eléyìí tó ṣe pé ọtọ́ ká fi ṣe sọ́lẹ̀ tá a wọ̀ wá mọ́sálásí àti sèǹtọ́lọ́mọ bá fi pa wá láṣẹ o àti sèǹtọ́lọ́mọ bá fi pa wá láṣẹ. tọ́ ayà ọwọ́ látọ̀dọ̀ Anas ibn Malik radiyallahu anhu nínú ẹgbàáwọ ọ̀rọ̀ kan ilé ìtọ lẹgan ó ní síláyà ìsọ̀kalẹ̀ nítorí wíwọ bàtà bọlọ ni ẹ máa wọ bàtà tẹ́ bá ṣe sọláàtì so ṣùgbọ́n ìgbàáwọ ọ̀rọ̀ yẹn ọ lẹgan kò wá túmọ̀ sí pé kọ̀tọ́ ká wọ bàtà ṣe sọláàtì síbà tí mà kíkọ́ tọ́ súnà kéèyàn wọ bàtà ṣe sọláàtì sọláàtì tí wọ́n sì ń sọ pé a lè wọ bàtà ṣe gbogbo sọláàtì ni kì í ṣe sọláàtì jánásà nìkan pápá kan nínú àwọn èèyàn ti ṣe gbọ́ yìí ṣùgbọ́n eléyìí ò túmọ̀ sí kíkó gbé bàtà tó ti fi kó gbogbo ẹrọ̀fọ̀ tó ti fi kó eruku kọ́ ọmọ wa fi tẹ ìtẹ́mẹ́lẹ̀ nínú mọ́ṣáláṣí kó túmọ̀ sí bẹ́ẹ̀ tọ́ torí ẹ̀ ìsìláàmù ń fẹ́ kéèyàn sọ̀sọ̀ nítorí téèyàn bá fẹ́ ṣe sọ̀láàtì kìí ṣe pé torí pé a fẹ́ lọ mọ́ṣáláṣí lásán ọ̀kárí máa lọ mọ́ṣáláṣí ó sì tún kárí ọba fẹ́ ṣe sọ̀láàtì sẹ́bẹ̀yìn náà ti mọ̀ ẹ́ pé lílọ sí mọ́ṣáláṣí níṣẹ́ là á máa lọ sí mọ́ṣáláṣí nítorí kíni torí àti lọ sí sọ́láàtì a sì pé tẹ́mánìkà sọ̀sọ̀ nítorí àti lọ sí sọ́láàtì dátorí àti lọ sí ti pa á lọ́sọ̀ láṣẹ ká sọ̀sọ̀ nítorí àti nígbà tá a bá ṣe àṣọlẹ̀. a ni ẹ̀sìn Islam ńlọkọ̀ wa pé ká tún ṣe ọ̀ṣọ́ wa kó tún pọ̀ jù bẹ́ẹ̀ lọ tó bá tiẹ̀ jẹ́ pé ọjọ́ júmọ̀ àní tá à ń lọ ṣe sọ̀láàtù júmọ̀ islam kọ́ wa ká wọṣọ aṣọ tó dára nítorí pé ọjọ́ ọdún ni torí pé ọjọ́ ọdún ńlọjọ́ júmọ̀ bákan náà tó bá di ọjọ́ ọdún ẹ̀sìn islam tó kọ́ wa pé ká tún ṣe ọ̀ṣọ́ eléyìí tó tún ga nítorí pé ọjọ́ ọdún ni ọjọ́ ọdún ni kó máa jẹ pé ẹwù eléyìí tẹ̀ ń wọ lójoojúmọ́ náà lẹ́tù gbé sọ́run wá sí mọ́ṣáláṣí ní ọjọ́ júmọ̀ ẹ̀wù tẹ̀ ń wọ sọ́run jojúmọ́ ẹ̀ tún gbé sọ́run lọ sí ẹ̀ẹ́d ní ọjọ́ ẹ̀ẹ́d ẹ̀ sì lásọ mí ìtẹ́lẹ̀ wọ̀ ẹ̀ dúníà dúníà tí ọ̀tàn ni yọ̀ ọ̀tàn ẹ̀wọ̀n tí ọ̀tàn kò tó di pẹ́yìn tán irọ́ lásán tẹ́ wàá kú táwọn ẹlòmíràn mọ̀ wá lò tẹ́tì ẹ̀kú táwọn ẹlòmíràn kó wúlò tó ọmọ àfinú lẹ̀ tètè wọ́ sọ́run ìsìláàmù sì tún fẹ́ tó ń bá ń bọ̀ wá sí mọ́sálásí kó lo lọ́fíńdà kò bá jẹ́ ọjọ́ lásán kò bá si ọjọ́ kò bá sì jẹ́ ọjọ́ nítorí pé kí wọ́n máa gbóòórùn tó dáa lára rẹ̀ ọ̀dà ọ̀nbẹ́nu tí islam fẹ́ kí wọ́n náà sì gbóòórùn tó dáa lára tí islam torí pé ọ̀nà ọ̀sọ̀ nínú ọ̀sọ̀ tí islam tó fẹ́ ká ń aṣọ funfun lọ́lọ́lá laju, pípé ká máa wọ̀ ìyẹn ní kí tá a bá rán aṣọ tá a bá dá aṣọ aṣọ tẹ́ ká máa gé wọ́n á máa bá wa rán ká máa wọ̀ sọ́rùn aṣọ funfun ni aṣọ funfun kò bá jẹ́ aṣọ tí ó jẹ́ cotton kó jẹ́ funfun tó bá sì jẹ́ aṣọ tí ó jẹ́ wúdù kó náà jẹ́ funfun tó bá sì jẹ́ pé aṣọ tó fẹ́ wọ̀ wọ́n bọ̀ ọ́ dá alágbádá ni kó jẹ́ aṣọ funfun tó bá gbọ́n ọbọ̀ dá ní bùbá àti ṣòkòtò ní kọjá funfun tó bá bọ̀ dá ní gbogbo wa náà ní àfa wọn bọ̀ dá kọjá funfun tó tó bá ti jẹ́ pé aṣọ tó bá bọ̀ dá dá sí kí náà ní kọjá funfun ẹ̀yin kó aṣọ funfun lọ́lọ́ lájú nítorí hadith eléyìí tó wá látọ̀dọ̀ anábẹ́ Muhammad sallallahu alayhi wa sallam abdullahi bin abbas radiyallahu anhuma lọ́gbàá wa. وني ألبسوا من ثيابكم البيض فإنها من خير ثيابكم وكفنوا فيها موتاكم وإن من خير أكحالكم الإثمج فإنه يجل البصر وينبت الشعر النبي صلى الله عليه وسلم wọ́n ní كما هو yẹ كما هو máa wọ̀ ètò هو kẹ́ ẹ máa wọ̀ nínú nínú àwọn aṣọ yín yẹn pé nínú àwọn aṣọ tẹ ẹni ẹ máa wọ funfun torí pé funfun bẹ nínú èyí tó lóore jù nínú àwọn aṣọ tẹ ẹni funfun bẹ nínú èyí tó lóore jù nínú àwọn aṣọ tẹ ẹni tọ́ba eléyìí ò túmọ̀ sí ká má lasọ mi o ká má lasọ kọ́lọ̀ mi ṣùgbọ́n tẹ́lẹ̀ túmọ̀ sí ni wípé ká fún funfun lọ́la lórí àwọn yòókù nínú àwọn aṣọ tani torí pé ara nàbí sallallahu alaihi wasallam ó nà lasọ complete eléyìí tí máa wọ̀ ní ọjọ́ jùmọ̀ àti ní àwọn ọjọ́ ọdún ó sì máa ń wọ pàdé àwọn àlejò àwọn aṣọ yẹn ṣe funfun àwọn aṣọ yẹn wọ́n ṣe funfun ṣùgbọ́n ìtọ́ yẹ kí afúnlọ́lá jù nínú aṣọ òun náà ní yẹnni kí tó bá gbọ́ aṣọ tó fẹ́ rà ó bá jẹ́ gíní damos eléyìí tí kò máa yọ gbọ́lọ́lọ́ jù ìtọ́ yẹ kó fi sílẹ̀ fún ìyàwó rẹ̀ tó bá fẹ́ rán gíní damos èyí tí ò gbọ́lọ́lọ́ jù so kọjá funfun bẹ́ẹ̀ náà ni tó bá sì pé aṣọ tó fẹ́ rán ọba jẹ́ àǹkárá kọjá funfun bẹ́ẹ̀ náà ni tó bá sì pé aṣọ tó fẹ́ rán ọba jẹ́ jàkáàdì tọkùnrin lè wọlú ẹ̀ kò tún fún funfun náà lọ́la mẹ́kò kọ́lá àbí kọ́lọ̀ bíi wa ẹ bá mú funfun. bákan náà tó bá gé léèsì tọkùnrin lè wọ̀ léèsì tọkùnrin lè wọ̀ èsì léèsì tóbìnrin gan ọ̀yẹ́ kọ́ wọ̀ àbí tí wọ́n bá wọ̀ fọ́kọ rẹ̀ nínú ilé rẹ̀ àbí òye wa so kọjá funfun. èyí tó lọ́lá jù nínú àwọn aṣọ yẹn tó lóore jù lásọ funfun. wa kaffinu fiha mautakum aṣọ funfun ni kẹ́ ẹ máa fi ṣe aṣọ ọ̀gbẹ̀yìn fáwọn òkú yín kì í ṣe aṣọ kọ́lọ̀ mi aṣọ funfun ìníkẹ́ ẹ máa fi ṣe aṣọ ọ̀gbẹ̀yìn tẹ́ máa fi sáwọn òkú lára yẹn ni pé kèsì kọ́lọ̀ mi lásọ tá a fi sókù lára wọ́n lè daṣọ mi bo òkú lára lẹ́yìn ìgbà tí wọ́n ti fa aṣọ funfun sí lára yẹn ni pé wọ́n lè daṣọ mi bo kó di pa gbé dórí jẹ o ṣùgbọ́n aṣọ tí ń bẹ lára rẹ̀ tá a fi sin aṣọ wo ni aṣọ funfun tọ lẹ́yìn náà lànà bí fún aṣọ nípa nítorí ẹ̀kẹ́ máa fi létí ro eléyìí fi hàn ìgbé aṣọ funfun kọ́ ẹ̀ka fún lọ́lá lórí àwọn aṣọ àyókù náà eléyìí ò túmọ̀ sí pé báyà tó ń bá wọ sọ funfun ìpayọ̀ ọlọ́run tiẹ̀ nítorí wàá tutù gbogbo ara yìí lọ kò sì túmọ̀ sí pé o ti di ẹnìkan tó ti gba tíkẹ́ẹ̀tì àlùjáná o kò túmọ̀ sí rárá ṣùgbọ́n tó túmọ̀ sí ni pé tọba <clears throat> lánìyàn rẹ̀ ọmọ gbalada ju ẹni tí ọwọ́ sọ funfun lọ nítorí pé anabi sallallahu alaihi wa sallam ọ̀pọ̀ àwọn aláṣẹ kà máa ṣe bẹ́ẹ̀ tọba lánìyàn pé wọ́n ṣe bẹ́ẹ̀ láti kọ́ sí anabi muhammed sallallahu alayhi wa sallam àsìkọ́dà bẹ́ẹ̀ ni ẹgbàá wọ̀rọ̀ mìíràn tuntun alátọ̀dọ̀ samura ibn jundub qala qala rasulillah sallallahu alayhi wa sallam alaykum biqiya bilbayaad fa albisuha ẹ wò funfun dáwọ́ anyo ẹ máa wọ̀ ọ́ fa innaha athar òun ló má ju wa atyab òun ló dáa ju. وكفنوا فيها موتاكم kẹ́ẹ̀sì máa sin àwọn òkú yín pẹ̀lú aṣọ funfun ẹ máa gbé aṣọ funfun ó súnmọ́ kó jẹ́ olùrànilọ́wọ́ láti má hùwà burúkú ó súnmọ́ kó jẹ́ olùrànilọ́wọ́ láti má hùwà burúkú àkọ́kọ́ hùwà burúkú táṣọ funfun ó lé ọ̀dìnà sí ó náà ní ìwà ọ̀gùn ìwà ọ̀gùn torí ká ẹni tó bá wọ sọ funfun tó bá wù ọ̀gùn yóò tètè hàn àbí òní tètè hàn yóò tètè hàn torí ẹ̀ tó bá ti yọ lọ́ọ̀kan tó sì jọ́gùn tó sì wọ́sọ funfun gbogbo èèyàn máa rí ọ̀sá ni ẹ yẹra fún bàbá ọ̀gùn gbàtó ṣe pé ńgbà tó bá nukun tó bá mukun tó kún òmù rẹ ó fi rẹ aṣọ wọn rí o tún jẹun tán o tún mọ́bẹ̀ lọ́wọ́ o fi para wọn rí léyìí tó wá gbá aṣọ dúdú la bá wọ̀ ẹ kí ni èwo ni ọba dúdú mu bákan náà ẹni tó bá wọṣọ funfun ó súnmọ́ kó máa kọ́ṣìn ara rẹ̀ pẹ̀lú pé kí wọ́n má ba iṣẹ́ ẹbú lọ́wọ́ akramakumullah ẹnìkan ó dúró létí ọ̀nà ó fẹ́ jáwó gbà máwọn èèyàn lọ́wọ́ ó fẹ́ jáwó gbà máwọn èèyàn lọ́wọ́ aṣọ wo lẹ́rù kọ́ yẹ kọ́ wọ̀ aṣọ dúdú ni kẹsẹ̀rù ti Yusuf <laughs> aṣọ dúdú ènìyàn torí ká aṣọ dúdú ó tètè gbé pamọ́ kékeré ni àmọ́ tí sọ funfun lọ́wọ́ ilẹ̀ ilẹ̀ afáà la pè é àbí òye wa afáà tún jáde wọ́n ní ìrọ̀lẹ́ ayé la àbí òye so eléyìí túmọ̀ sí pé aṣọ funfun máa léèyàn jìnà sí kódà kọ́ mẹ́jẹ funfun jàlábíà lọ́wọ́ jàlábíà tó wọ́ọ́yún àbí òye lèyàn wọn lọ́wọ́ gbà mọ́yàn lọ́wọ́ ni afáàmù pé wọ́n là <laughs> so wọn wà gà ìrọ̀lẹ́ ayé làwọn àwọn ọ̀daràn ti pọ̀ so aṣọ funfun ó pàtàkì tí yẹn bá lè máa wọ̀ torí ẹ̀ làwọn olùmọ̀ wa wọ́n máa ń ṣàpèjúwe fún wa nǹkan nínú àwọn olùmọ̀ wa sọ fún wa ní Sudan ẹlẹ́yìn ọmọ mi tẹ́ ẹ bá kẹ́kọ̀ọ́ tán tẹ́ ẹ mà tán tẹ́ ẹ padà sáwùjọ yín ẹ ṣọ́ra sí o nítorí pé àpèjúwe yín láàrin àwọn èèyàn yọdà gẹ́gẹ́ bí àpèjúwe aṣọ funfun ni aṣọ funfun eléyìí tó ṣe pé tẹsíṣin bá yàgbẹ́ sí i látòkèrè réré làwọn èèyàn ti rí i pé èsùsìn yàgbẹ́ sí i ẹ rí àpèjúwe ẹni tí ò bá jẹ́ lẹ́kọ̀ọ́ àpèjúwe tí wọ́n dà gẹ́gẹ́ bí aṣọ dúdú ni gbogbo tó wù kọ́ bà sí kò ní hàn ìdí ni ìjọba ìjọba tó kẹ́kọ̀ọ́ tó bá ṣàṣìṣe kékeré kan àwọn èèyàn máa fẹ́ lójú wọ́n ní subhanallah la laayilaha illallah àṣelágbádá táwọn Taa ṣe ètò jùlọ wọ́n ní ẹ kò sẹ́ni tó ń mọ̀ ṣùgbọ́n ibà àfa lò àbí òye wa yẹn ni kó yẹ kó àwọn jẹ màláìka torí délé ó sì jẹ́ pé aṣọ funfun wọn pàtàkì tí wọn náà bá tì nìkan nínú àwọn aṣọ rẹ kan. tó o bá tí ì nìkan tó jẹ́ funfun nínú àwọn aṣọ rẹ̀ ọjọ́ lọ yàn kan. wọ́n ti ẹ̀ sọ fún wa wọ́n sọ fún wa nípa ọ̀kan nínú àwọn sàhábà ó náà ní Tamim ad-Dari wọ́n ní bàbá yìí ra aṣọ kan ní alfu dinar ẹ owó tó pọ̀ ẹgbẹ̀rún dinar ogún dinar lèyàn lè tó fi yọ zaka o ọ ẹ̀rọ aṣọ kan ní ẹgbẹ̀rún dinar ń fi ṣe sọ́láàt pípé ìgbà tí o bá ti jẹ́ torí kárí mi kò sí tó burú mẹ́ lè jẹba. وكلوا واشربوا ولا تسرفوا إنه لا يحب المسرفين àríkẹ́ nínú àyà yìí ó ti fi gbogbo dáadáa hàn wá nínú ayẹyẹ ọkà yìí ọlọ́nkọ́ wa bá a ti ṣe máa tún òde wa ṣe ó sì tún pa wá láṣẹ pẹ̀lú bá a ṣe máa tún inú wa ṣe ó là gbọ́dọ̀ lọ sí mọ́ṣáláṣí ní hòhò àfi ká wọ́ sọlọ èyí tó túmọ̀ sí pé a gbọ́dọ̀ ṣe sọ́láàtì ní hòhò láì wẹ̀wù sọ́rùn ọlọ́wọ́n bá wá ń pàkíyèsí wa lọ́sibí wípé inú wa náà ń fa àmójútó ikùn wa wọ́n ń fi àkíyèsí nítorí pé téèyàn bá máa jẹun èèyàn ò ní sẹ̀mí dáadáa ó sì ní iye ìgbà téèyàn lè ṣe sùúrù dà fóúnjẹ tí ó fi di pé èèyàn bara rẹ̀ ń kiri máa ń jẹ èèyàn gbọ́dọ̀ jẹun oúnjẹ téèyàn sì jẹ èèyàn gbọ́dọ̀ mu ohun téèyàn ó sì mú islam ti la gbogbo ẹ̀ kalẹ̀ irú kí ló máa jẹ òdiwọ̀n wo ló fi máa jẹ gbogbo ẹ̀ ní islam ló ṣàlàyé ọ̀nà wo ló sì gbà máa jẹ islam ṣàlàyé islam fi hàn wá nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀rí kárí pé níta máa jẹ ọjà halalan tayyiba ntọ́tọ́ là ń jẹun ntọ́tọ́ ọ̀nà méjì lèèyàn máa gbà máa pé nǹkan tọ́. ọ̀nà alákọ̀ọ́kọ́ òun náà ni wípé ìńtà fẹ́ jẹ gángan òun kọjọ kan nínú tọ́lọ̀ ń ṣe lẹ́tọ̀ tí ò ṣe lè wọ̀ ìńtà fẹ́ jẹun kọjọ kan nínú tọ́lọ̀ ń ṣe lẹ́tọ̀ tí ò ṣe lè wọ̀ bí èèyàn fẹ́ jọka èèyàn fẹ́ jẹ rẹsì èèyàn fẹ́ jẹ bà èèyàn fẹ́ jẹ èèyàn fẹ́ jẹ sú gbogbo nǹkan yìí báyìí kò sí ẹ̀rí kan tó sọ pé wọ̀ ni ọlọ́run ọba ṣe lẹ́tọ̀ fún wa. kọjá pé nítorí ọfẹ jẹ ọ̀kan nínú tọlọ ń ṣe ni ọ̀kan nínú tọlọ ń ṣe ni ẹlẹ́ẹ̀kejì nínú tá a máa fi ma pé nǹkan tọ́ ní jíjẹ àbí ọ̀tọ̀ ní jíjẹ òun náà ní kọjá pé ọ̀nà tá a gbà rówó tá a fẹ́ fi ra jẹ ọ̀nà tọ́tọ́ ni kọjá pé ọ̀nà tá a gbà rówó tá a fẹ́ fi ra ń tọ́tọ́ jẹ ọ̀nà tọ́tọ́ ni nítorí pé nǹkan á máa tọ́ kó ṣe pé ọ̀nà tá a gbà rówó tá a fẹ́ fi rájẹ kọ̀tọ́ yóò wá sọ nǹkan di kíni yóò sọ dé wọ̀ bí ẹni tó lọ jalè tó fi ráńjẹ ẹnu ó lè tọ́jú ọ̀tọ̀ oúnjẹ tó jẹ sínú náà ńkọ́ kọ̀tọ̀ bẹ́ẹ̀ náà ni ẹni tó lọ́yàn lójú gbóúnjẹ wájú ẹ̀ oúnjẹ tó fẹ́ jẹ ńkọ́ kọ̀tọ̀ bẹ́ẹ̀ náà ni ẹni tó kówó èlé tí fi jẹun nú oúnjẹ tí ń jẹ sínú yẹn ńkọ́ kọ̀tọ̀ bẹ́ẹ̀ náà ni ẹni tó jí oúnjẹ ejí oúnjẹ wọn ni kò kọjá wọn kó wheat láti kó wọn kó lọ kánò wọn wá dúró ní sábò òlù kan wọn á bẹ̀rẹ̀ sí ní jò wọn jò wọn làwọn ṣe business náà lọ́wọ́ à ń jẹ ló ń kí àyà ń kí fún náà haram torí àwọn ọ̀nà méjì tá a máa fi máa pé nǹkan tọ́nu nínú òfin ọlọ́ni kámú ìntàjẹ ọgbọ́dọ̀ tọ. tọ́ ọ̀nà wo láwọn á máa gbà ó dín wọn mélòó láwọn máa jẹ iná lọ́lọ́run sọ fún wa nínú àyà yìí ọlọ́run ní ẹjẹ mu o ẹjẹ kẹ mu wala tusrifu ẹ ò gbọ́dọ̀ ta ẹnu àlà ẹ jẹ àjẹ ẹ gbọdọ mu àmúranjú. tí ojú ọwọ́ àyè padà omi náà lásán ló mu ojú sì yí padà ó di nǹkan míì sì di oúnjẹ ọjẹun títí ó di pé ikùn kún dọ́rùn eléyìí ti di nǹkan míì o wala tusrifu ẹ má jẹni tí ó máa nánà pa ẹ má jẹni tí ó máa tayẹ ẹnu àlà àti mà ikú oúnjẹ tí ó yọ wa àtàwa. àtàwọn ọmọ wa àtìyàwó wa agolo méjì àbọ̀ rẹ̀ sí ní tá a bá sì ó ti tó wa àwa ni kí wọ́n ṣe agolo mẹ́wàá torí pé à ń rówó à ń fẹ́ kọ́ hàn sí alábàágbé kí àwọ̀ táwọn ná àwa jẹ agolo méjì àbọ̀ nínú mẹ́wàá agolo méjì àbọ̀ wọ́n àmọ́ wa ba lórí àkìtàn. ní iwájú ilé wa torí kẹ́ni tí ń kọjá lọ ó lè bá a mọ̀ pé àwọn eléyìí lówó ẹran ó ní iye tí kálukú lè jẹ ọba àkúndùn ẹ̀jú bẹ́ẹ̀ lọ ọlẹ́ran ló dínkù nú ẹ̀jẹ̀ rẹ ó ní iye tó lè jẹ. wá ẹran sínú abọ káde mú okun torí pé tó ń gbà wọn bùkátà kó ṣàmójútó àlàáfíà rẹ láì mọ̀ kó fẹ́ para rẹ ni ẹran náà wàhálà àlàáfíà pàápàá ẹran pupa wọn á bẹ̀rẹ̀ sí ní jẹ wọn bẹ̀rẹ̀ sí ní jẹ wọn bẹ̀rẹ̀ sí ní jẹ wọn bẹ̀rẹ̀ sí ní jẹ lọ́jà kan ẹran bá rùn sí ẹran bá rùn sí gbogbo ẹran tẹ bá ti wà kó padà nù kókó mọ́ subhanallah bí táwọn èèyàn ti ń wá eegun tí máa dàbí bisikíìtì rà nísọ àwọn tí ń tẹran tí ń pẹran ta wọ́n wá mú odidi àwọn ẹran ìkiri ìkiri ẹran tó gbó mi tóbi bí orí ọmọ tuntun ó ní kí wọ́n dà sórí àpìtàn bàbá olówó tó wa kulu washrabu wa la tusrifu ẹ má nana kúnà ẹ má nana pa ọlọsílẹ oúnjẹ ó léèlè ló lẹ pọ́n fùfú wọn làwọn pọ́n fùfú ní twenty twenty naira ó ní ẹ bá mú fùfú méjì fùfú méjì èlè ló lẹran ẹni ẹran ní three three hundred wà ẹran ní fifty fifty naira wà tó bá sì jẹ ẹja ẹja tó ṣe pé wọn ti fi náà wì ẹja ẹgbẹ. E ẹja oní two thousand wà ẹyọ wà ní ẹmúrú rẹ méjì ẹran oní three three hundred ẹmú mẹ́ta oní fifty fifty náírà ẹmú mẹ́jọ <laughs> owó de èlò la hawla wala quwwata illa billah àwọn ẹni tí ń lọ jẹ ń lé oúnjẹ wọn rí tó wallahi onímọ̀gbà tó pa bọ̀ tiẹ̀ ti tó tu lẹ̀ lẹ́nu wọ́n ra fùfú mẹ́ta ẹ̀rún twenty naira kan gbogbo tí one hundred naira Eighteen. nù ẹnìkan sì wá ra ẹja tó two thousand méjì ẹran three three hundred ó ní wọ́n tún fi mẹ́ta sí sẹ́wọ̀n pé ilẹ̀ ti kún ó tún wá ní ẹran fifty fifty naira mẹ́jọ ẹ dákun ṣé afẹ́ máa fẹ́ràn sí kejì ẹran nù mélòó lókèlè náà àbá fẹ́ máa fòkèlè sí kejì ẹran. bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ máa ṣe al-israf ìnákúnà pàápàá jùlọ àwọn ẹni tó ń wò kó àwọn arówó túlù àwọn òṣìṣẹ́ wàhálà tó nǹkan bí àwọn ọlọ́kadà akramakumullah àwọn ọlọ́kadà wọ́n ń rówó kọ́dà gan láwọn àlùkò ẹ̀yin lè má rówó ńlẹ̀ yìí náà tẹ́lẹ̀ ń búra adúró owó tẹ̀ ń rí ẹ̀yìn dúpẹ́ fọlọ́ ni torí tẹ̀ máa ń dúpẹ́ fọlọ́ ń tó rí ọlọ́mọ ń fa àlùbáríkà sí àmọ́ tẹ̀ bá ti dúpẹ́ fọlọ́ ẹ̀ mọ̀ pé yorùbá agbọ́n àtún àgọ̀ ibi tá a gbọ́n sí ni wípé táwọn bá ń rowó àgbẹ̀nu lọ àtún àgọ̀ ibi tó tí ò ti yẹ ká gbára pamọ́ àtún gbára pamọ́ pé ìwọ ọlọ́mọ gbà pé mò ń rí o sàlékún fún mi mo dúpẹ́ o yóò fóòtún ní síbẹ̀ iṣẹ́ yìí ò pé iṣẹ́ yìí iṣẹ́ yìí ò pé kò sì ra lẹ̀ iṣẹ́ yìí náà ló ń ṣe kò pé méjì o iṣẹ́ yìí ẹ̀ kò pé kọ́sọ́nà ń bẹ àǹkà méjèèjì ni oṣù kọ́lé iṣẹ́ yìí ò tún ò tún ra mọ́tò àmọ́ sẹ́yìn ò pé o sẹ́yìn wọn túmọ̀ rẹ̀ kẹ́yìn náà ọmọ bá a darapọ̀ mọ́ wọn torí ẹ̀ àwọn ọlọ́kadà tí wọn bá délé oúnjẹ. ẹni tí ó bá jẹun kánú kọ́ má fetí sí bí ó sì máa give order kéèyàn ó sì máa wo bẹ́ẹ̀ tó bá gbóúnjẹ ń dé tó wọ́n náwó nísànsán ni ajaja tọ́kadì bá ṣe tiẹ̀ tẹ̀wọ̀n kí n tẹ́yẹ bá jẹ ńkọ́ tẹ̀yẹ ó gbé fò bí òwe àwọn nàkúnà yọ wọ́n a máa náwó yọ máa jẹun yọ máa tó bá dìrọ̀lẹ́ yọ wọ́n a sọ fún bàbá ọmọ ẹ́ẹ́ àrérò ah, tẹ̀mọ̀ pé gbogbo ẹ̀ náà lọ́lọ́wọ́ bó tu àṣírí níjọ́ gbẹ̀ndé àlùkìyà tontorí ẹ̀ kábẹ̀rù ọlọ́wọ́ bẹ́ẹ̀ náà làwọn ẹni tí wọ́n ń bá àwọn èèyàn ṣiṣẹ́ gbogbo wọn làwọn nàkúnà lọ́pọ̀lọpọ̀ ẹni tí máa yàn wá tipa níìsín wọ́n kó ìpẹ́ tírípù fọ́tì ìpẹ́ kọ̀ọ̀kan ẹ̀sìn kò ní five thousand five hundred naira. ẹ dákun sílẹ̀ ti kún àbí ó ti kún ó ti kún ẹ̀yin wọn apè ńgbà tẹ̀yìn ọ̀gọ̀ ni wọn a máa jọ sọ láàrin ara wọn àti dírẹ́fà àti kejì a fi jíṣẹ́ fún mélòó ni kápá la hawla wala quwwata ogójì mọ̀lẹ́kù five thousand five hundred naira times forty wọn lè máa rò dírẹ́fà lè ní àbàjẹ́ o bàbá pè mẹ́jọ àbàjẹ́ owó wọn ti pọ̀ jù lójú ẹ̀. ẹ ẹ̀yin tẹ́ ẹ̀ wá sí tẹ́ ẹ̀ ra mọ́tò tẹ́ ẹ̀ rà kan ẹ̀yin fẹ́ jẹ thirty two times five thousand five hundred naira ẹ̀ tí wọ́n á jíròrò láàrin ara ẹ̀ pèsè mẹ́jọ ò ní pọ̀ jù fún bàbá mọ́tò ẹ̀ mọ̀ bàjẹ́ toró lè máa rò pé bẹ́ẹ̀ ṣe ń rí sẹ́nu ẹ̀ dákun torí tọ́lọ́ òkú ọmọ ya ń dágọ̀ bọ́ bá wọlé oúnjẹ ṣé ọkọ̀ ní máa náwó. bí ẹlẹ́dà ìnákùná wọ ọbẹ̀ ìdínà tó fi jẹ́ kó pọ̀lọpọ̀ àlè ní ọmọ kóká àlè ńlọdaràn ọmọ kóká ìyàwó ń jẹ pọ̀ máa ń lé àlè sì lè jẹ odidi adìẹ kánjoko kan tó nítorí ẹ ọ̀pọ̀lọpọ̀ tí máa ń rówó nírì yaaba wọ́n máa ń na nínà yaaba ni ọlọ́wọ́n bá sì kórìíra ànákùná lọ́pọ̀lọpọ̀ gbà nígbèsè kò sẹ́ni tọ́lọ́wọ́n bò ṣe chance fún kò síṣẹ́ tó mà sí láyé tọ́lọ́wọ́n ní ṣe chance fún ọgbà kan ṣùgbọ́n kì í ṣe gbogbo ẹni tó bá rí chance ló máa máa lò ọ̀pọ̀lọpọ̀ wà tó ṣe pé ńgbà tọ́lọ́wọ́n bá bá sínà fún wa ká jẹ ká mu ìnákúnà ní ọ̀tà sí i tọ́ba wá ṣe bẹ́ẹ̀ tí gbogbo òun bá ti wá di pọ́pọ́ rà á tọ́ba wá wu ẹ̀yin tọ́lọ́mọ bá jọ fún tíásì ń gbà yẹn tẹ́yìn mọ́mọ ẹni tẹ́ ẹ̀ sí tẹ́yìn mójútó ti yín yọmọ wa pé a kì í sojú bọ́ ọ̀rọ̀ ó fògùn kún tiẹ̀ ní a ó ṣe ájò ní kíní kan ní ó kékeré lọ́ọ́ dorí jẹ rú kí lọ́ọ́ dàrú torí pé níjẹ́ yẹn bá jẹlẹ yóò gbé fò kẹ́yẹ̀ ló gbé fò báyìí èyí lẹ̀ kọ̀ra èyí lé kọ̀kọ̀ èyí ìyá kọ̀tọ́jú èyí bàbá kò mójútó tontori ẹ Ọlọ́run ọba kò fẹ́ ìnákúnà kò fẹ́ ìnápa nídìí ká jẹ nídìí ká mu ó tún wá ṣe bí ọkàrí gbogbo nǹkan Ọlọ́run ọfẹ ìnákúnà kò fẹ́ ìnápa torí ẹ báwo la ṣe máa jẹun gan Islam tó sọ fún wa ìnákúnà ọgbọ́dọ̀ wọbẹ ìtayọ náà lọ gbọ́dọ̀ wọbẹ nísìnyí tẹ máa fẹ́ jẹun kò síbẹ̀ bí ṣe lè pààyàn tó Islam ọgbà kó wá kó kele méjì àti táyà. kọ́mọ kó sẹ́nu israfu nù ìtayọ̀ torí akọ kele méjì ọwọ́ àmà bu ọwọ́ àmà arajú ọwọ́ àmà jẹ́ kékeré àmà obi o kálukọ́ kọ́ mójútó tara rẹ o àbí òye wa kálukọ́ ọ̀rán sọ̀rọ̀ mi gbé ya o haba gbòǹtì ya kele méjì méjì lọ́gbà ọ̀pọ̀lọpọ̀ lọ́wà ńlọ ṣe pé wọn ò ṣe é bàjẹ́ ọ̀jọ̀ máa ẹ nítorí pé ẹ mọ̀ lẹ́yìn abú nídìí ká jẹun ìdí oúnjẹ làásìrì ẹlòmíì ti tu gbàkáàdù ni alájẹ ẹbọkọ ńlọpọlọpọ tọ ǹjẹ́ tó bá rí báyìí ọlọ́wọ́n bá kórìíra ànákúnà nítorí pé inú àyà mi ó ní innal mubadhirina kanu ikhwana ash-shayatin àwọn onínàkúnà ọmọ ẹ̀yà ṣètọ́ọ̀nù ni wọn láwọn àwùjọ wa a rí i pé nínú nákúnà òun náà ni pé àìmáa ṣe béèyàn ti ṣe máa àmọ́ bá a ṣe máa o àmọ́ àmọ́ tayọ ẹnu àlà nítorí pé ayé ń ṣe bẹ́ẹ̀ kí lọ́pọ̀lọpọ̀ ń bá ka ọlọ́wọ́n bá bùn ọlọ́mọ oore ńlá ni ìwọ́ wa sọ yìí pé ibi ìkómọ tẹ́ ẹ lọ káyìn orí bí wọ́n ṣe náwó ń bẹ̀ẹ́ àsìkò ma yìí sì wàá dé sí ọmọ bọ́lá ńlẹ̀ ni ó wàá lọ pẹran ìtọ́lọ̀ ní kọ́pa ó tún á pa màálù ó wàá lọ pé gbogbo èèyàn wá ó wàá di títì ọmọ nana kuna ọmọ nana pa bọ́lọ̀ ńlọ́ba ni kò ṣe òní ṣe tó nínú nakuna náà lélẹ́yìn ẹ̀ bọ́ sí ọlọ́wọ́n ọba ò fẹ́ ọkàn wo sunsun. òní bàbá rẹ ti tógójì ọdún tó kú ọwọ akó àwọn èèyàn jọ oníkan aṣàdúrà fún bàbá ẹ màálù lọ rẹpẹtẹ nínú kí lọ sí ìnákùnà ní bàbá rẹ pé ń màálù abẹ kí tọ gbogbo orú àwọn sí jàmá kan hajj. ọwọ́ adé ọmọ bọ́lá wọn gbasẹ́ rẹ bí ọgbasẹ́ rẹ ẹ wá pa màálù bíi ogójì pẹ́ẹ́n dúpẹ́ fọlọ́ pẹ́ẹ́ lọ́bọ̀ abẹ́ sí special tá a lọ sí lọ́nà lọ́wọ́ bí ká pa màálù pé kíni àwọn tí ń bá wọn jẹ gbogbo wọn fẹ́ dínà jẹ jẹkújẹ ń jẹ bákan náà ẹni tó ẹ wá ń pa màálù ń pa gbogbo ẹ pinnu yín dùn ìnákùnà náà gbogbo ẹ abẹ́ ìnákùnà ni gbogbo àwọn kan yẹn bọ́ sí ọlọ́run bó sì fẹ́ kẹ́ ẹjọ́ ìnákùnà ìyàwó là ń gbé àwọn á ní kí wọ́n bá wa dá òfin wọ́n bá wa dá òfin àwọn á ní òfin ní kí wọ́n bá wa fi ṣe bàtà àwọn á ń tẹ òfin mọ́lẹ̀ abẹ́ kí lọ́ bọ́ sí abẹ́ ìnákùnà ni torí wọ́n wọ òfin ní bàtà òfin mọ wá ń tẹ̀ mọ́lẹ̀ ìnákùnà ni. bákan náà olórin ń kí ọ wọn ń kí ọ ní mẹ́jọ mẹ́sàn-án ikú ẹ kí mọ fòótá o wọn ni mọ fòótá mọ fòótá mọ fòótá ṣé mọ fòótá ẹni bàbá rẹ sọ orí rẹ ọmọ wa wú ọmọ wa yọ wo mọ fòótá. ẹ̀kẹ́ mò ń fò mò ń fò ta mò ń gbádùn mò ń ta ọmọ ayọwọ́ ọmọ inákùnà lásán àbọ̀ lùgbẹ́lù ni wọ́n ń kí ọ wọ́n sọ sí ọ́ndì wọ́n sí ọ́ndì ọmọ rẹ̀ sà ọmọ akínní ọmọ akínní bàbá máa tẹkọ̀ọ́ ọmọ lù dáadáa wọ́n kówó fún ọmọ ẹ̀yà tọ́yọ̀ pọ́lọ́pọ̀ òkú ẹnì kan àwọn lò ní fẹ́ gbọ́rú yìí àwọn lù ti ń gbowó àwọn ní fẹ́ gbọ́rú ẹ̀ kẹsẹ̀ náà kúrò owó táwa jẹ jẹkújẹ táǹbìọ̀ ń lù lù jẹ náà àwọn nǹkan Islam Islam tiwa náà ní ká oúnjẹ oúnjẹ ẹ ti mọ ikú oúnjẹ yìí kọjá agbára yìí yẹn tẹ pé ẹ dàkún ṣé ẹ wàá fi tipátipá wọ àwọn èèyàn kó lè wọn ni pé ẹ̀yin náà jẹ ìnákùnánu gbogbo nǹkan kan náà ni pé a àwọn èèyàn jẹun pé oúnjẹ tá a ti bù fún kálukú pé kò ní rọrùn kó lè jẹ tán ọsàn ká bu oúnjẹ débì kan pé ẹjọ́ ọba yó kó àgbàsì ètò wa sẹ́kùn àwọn ọmọ wa gbé kaná máa jẹ́ títí tí ó fi tán eléyìí bẹnu àná nàkúnà bákan náà inú nàkúnà òun náà ní ká rí èèyàn odidi ìrẹsì sè wájú ṣe máa ṣe fún ẹ bá lọ bí wọ́n bu kọ́dà ìgbéyàwó lọ́nlọ́ ọ̀rẹ́ rẹ̀ gan wọn ni kọ́ wá jẹun alẹ́ ńlẹ̀ o ó ti mọ̀ pé wọ́n àtòun tó bá tún pẹ̀lú mi ìdájẹ́ mẹ́ta wọ́n á gbé ìrẹsì wọ́n dà sínú tírè ńlá tí èsè tírè mọ̀sákínù wọ́n da ìrẹsì sí tí ó kù wọ́n á gbé odidi àgbò wọ́n dín àgbò lódindi wọ́n gbé bẹ́ẹ̀ tọ́dà bí gbà tí àgbò bẹ̀rẹ̀ ń jẹun torí wọ́n tún gbórí rẹ̀ síbẹ̀ náà ẹ dákun torí tọlọ yẹn wà ó pé bí èèyàn bá ń fọnú fún kínní láti bí oṣù kan mélòó la lè jẹ́ ń bẹ̀ àwa mẹ́ta bí kálukú bá múra tó bá ní kíkiní ọmọ bá ṣòfò so ẹ jẹ́ débi kan kálukú alihamudulilayi àti èèyàn tí ì rí nǹkan lè yẹn kó mọ kúndùn ẹran ọ yà ìgbẹ́ inú rẹ̀ ó dùn. torí pé bí wà nìkan bá dájú kò ó lè jẹ́ odidi tẹ́ràn kátán tí wọ́n tún dín lọ́nà tó dáa tí èsì pé díndín tòróró bá wọ́n gbé ní engine tọ́ ọmọ fà tí ọmọ ya báyìí bí gbàtà rẹ pálí inú omi tí ọmọ ya rọrùn tí ọmọ ya lẹ́nu tiẹ̀ náà rọrùn mélòó ló lè jẹ́ ọlọ́wọ́n bọ̀ fẹ́ kéèyàn sì rọra bu iye tó lè jẹ kó bu iye ẹran tó lè jẹ ìyókù kẹ́yìn ọmọ bẹ́ẹ̀ sì lè gbé pamọ́ tẹ́yìn náà máa jẹ́ díẹ̀ díẹ̀ lẹ́yìn rẹ̀ láti wá fọwọ́ gun wọn bá jẹ̀bi alájọyọ̀ ni wọ́n ti fọwọ́ lórí tirẹ̀ yìí kálukọ́ fọwọ́ gun kọ́ ọlọ́ọ̀hìn nahnu fi fi inú inú ká má lòkulò bàtí bá dojú oúnjẹ tó gbé twenty five tó má dojú kélekèle jágbajàgba gbà náà láwọn àgbè gbà tó ti di sẹkọhánì àwọn àgbè agbe wá wá àwọn aláìní ká pé abẹ́jẹ ẹ dákun tó wà ní fresh kí ló dé táàbù fún wọn torí kéèyàn máa rántí pé ìṣirò ń kẹ́yà ẹ̀hìn ilé ayé ìkọ́ni gbogbo nǹkan ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin wọn ò níbẹ̀rù ọlọ́run nílé ọkọ wọn ọkọ ń lo chance pọkọ rówó ránjẹ lé ọkọ rówó ránjẹ lé ó ti mọ̀ pé wàá tọkọ rẹ àti ọmọ kẹtẹ ẹsẹsẹ bí náà ọba jù náà ó sì ro gbogbo kún tani kẹsà máa wòran kò sí tàbí ṣùgbọ́n kó àbánu rẹ̀ náà nínú gbalẹ̀ náà torí pé kò sí bó ṣe fẹ́ sọ pé ọ̀dà ìgbà tó ti dáná láàárọ̀ yìí nìṣẹ́ o tí ọkà yóò bá tán lẹ́jẹ̀ lọ́sàn-án lẹ́jẹ̀ lálẹ́ ó níbi tó lè jẹ́ ma torí odidi kòkó ló kún sẹ́ẹ̀ ńgbà tá a bá pọ́n èso ọkà mẹ́ẹ̀ẹ́dógún tí èsì ṣe èso ọkà arútẹ̀kọ́ torí èso ọkà arútẹ̀kọ́ kéékèèké báyìí ìṣú ọkà arútọ̀ yọ torí ìṣú ọkà a máa tóbi. á sọ pé gbogbo kankan tọ ọkà ńlá lọ́nà mẹ́ẹ̀ẹ́dógún ó sì mọ̀ pé ìjẹ́ ìwà ńlẹ́ńkọ́ yẹn mélòó ni ẹ̀yin méjì ni pẹ̀lú ògbọ́ ọlọ́ ẹ bá mi jọrí tí kò ní dọ̀la káwa mọ́kà tó sẹ́kù káwa da lókèlè lókèlè lókèlè lókèlè sínú kòkò káwa bubẹ̀ sí ká gbé kaná papọ̀ ká jẹ ìmọ̀ dùn pọ̀ bẹ́ẹ̀yìn ọ̀dánrú ẹ̀ wò wọ́n ní àánú ah, ayéjọ́ àwọn máa ń jẹ́rú ẹ̀ modern life làwọn wà modern life tó yẹ fi wọ́n náà rọrùn torí di eléyìí ọlọ́run ọba kọfẹ nàkúnà kò túmọ̀ sí ká ya wọn o túmọ̀ sí ká ya wọn tá a máa wá ka wóró rẹ̀ sì fún yàwó sè ẹ̀kọ́ yìí tún ti di nǹkan míì mélòó mọ̀ kà fún ẹ̀jẹ̀ ta pé two hundred pieces ni àdẹ yóò dáadáa ókè máa fi táàtì kan ẹ̀kọ́ yìí tún ti di nǹkan míì sókè ẹ̀ bíi ti báwọn o ọlọ́wọ́ bẹ̀ wá lé lóko ọ̀tún economic economics kọ àwọn burúkú èyí tí máa mú kéèyàn máa sọ fún yàwó wípé ògì náírà mẹ́wàá yóò tó àwa mẹ́rẹ̀ẹ̀rin ahun nìyẹn o ahun gidi nìyẹn o Islam ọ̀fẹ́ kọ́ yẹ onínàkúnà kò sì fẹ́ kọ́ yẹ ahun kọ́ wà níbo kọ́ jẹ́ ìwọ̀ntúnwọ̀nsì ìwọ̀ntúnwọ̀nsì ìnákùná náà tún wà nù aṣọ jẹmọ gbogbo aṣọ tó bá ti tayọ kókósẹ̀ ìnákùná ni fọkùn o tasọ rẹ ṣòkòtò rẹ wù rẹ tó bá ti tayọ kókósẹ̀ kí ni ìdájọ́ rẹ ìnákùná ni apá ẹ̀wù tó bá ti gùn tó bá ti gùn débi kọfẹ mu ọwọ́ kílò náà ìnákùná náà ni torí ẹ̀yìn kan mọ̀ ọ́ àbá àbá ṣe ju wọ̀ kínní gbogbo eléyìí ara ànákùná náà ni. bẹ́ẹ̀ náà ni ẹni tó ṣe pé ìṣẹ́jú márùn márùn ni yóò lọ máa o ìnákùnà ni ìnákùnà ni ọlọ́run bọ̀ ọ̀fẹ́ nítorí pé ẹ máa wò sẹ́rẹ́ àwọn ìnákùnà inú aburú tó wà ń bẹ̀ ó ní pé wọ́n lè ṣe sábàbí ikú fìyàn púpọ̀ táwọn bọ̀ ní ma ẹni tí bá ti ná ìnákùnà àwọn èèyàn kan wà tó yẹ kó àwọn ò ní rárá táwọn bá ń ronú nípa fèsì ayé tá a sì jọ wà yìí náà níbi tó ṣe yí pé kàkà fi ń ronjẹ ẹ wò bí lágbájá ṣe ń sowó ẹ hàn kẹlòmíì tí yóò so ìdínú ara rẹ̀ tẹ́sí Islam fi wá sọ pé ìnákúná ọ̀dà ìnákúná ọ̀dà ìnákúná ọ̀dà lẹ́yìn náà owó wo lọ rọrùn rí náà rí kò sówó tó bó o wá léyìn ó sì wá jẹ́ wípé kọ̀rọ̀rùn rí àmọ́ rí àmọ́ anánàkúnà kọ̀dà o kọ́nà ọba kọ́ máa ṣe ní ọmọ ẹ̀yà aṣ-ṣaitan. tọ́ ti kò sí tó pé ká jẹ gẹ́gẹ́ bí abdullahi ibn abbas gba ọ̀rọ̀ bó ṣe sọ nínú ọ̀rọ̀ tí imaamu bukhari gbà wọ ibn abbas ní kul ma shi't jẹ ń tó bá wọ wa albis ma shi't wọ ń tó bá wọ ma akhta'ta khaslatani lópin ìgbà tó bá ti yẹra fún wa burúkú méjì kan jẹ ń tó wọ wọ ń tó wọ àmọ́ ṣọ́ra fún wa burúkú méjì kan alákọ̀ọ́kọ́ sàrọ̀ fún ìtayẹnu àlàyé náà fúnà ẹ ṣọ́ra fún un jẹ ní tó bá wọ lópin ìgbà tí èsì ń tọ́lọ́ sí lé wọ wọn tó bá wọ lópin ìgbà tí ó bá ti jẹ aṣọ tọ́lọ́ sí lé wọ ṣùgbọ́n ṣọ́ra fún nǹkan méjì sára fún ìnákúnà wọn máa xeyìlẹ àti àgbèrè tẹ́yìn bá ti ṣọ́ra fún àgbèrè àrékúndá ìjọra ẹni lójú ìmọ̀ àwòrán ẹni tó bá ti lè sọ́ra fún kò sí wàhálà. ó wá nínú ẹgbàá ọ̀rọ̀ mi látọ̀dọ̀ Ibn Abbas radiyallahu anhu ó ní ọlọ́run ọba ṣe kájẹ káàmú lẹ́tọ̀ọ́ ma lam yakun sarafan aw makhila lópin ìgbà tá a bá ti nánà kùnà àbí kájẹ pàǹsà gbèrè. ó sì wá nínú ẹgbàá ọ̀rọ̀ láti ọ̀dọ̀ Amr látọ̀dọ̀ bàbá rẹ̀ látọ̀dọ̀ bàbá bàbá rẹ̀ látọ̀dọ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam anabi ni kulu washrabu ẹ máa jẹ ẹ máa mu o wa albisu ẹ máa wẹ̀ wùsọ̀rùn o wa tasaddaqu ẹ máa ṣe sàrà o fi ghayri makhilatin wala saraf láì sàgbére láì nánàkúnà fa inna allaha yuhibbu an yara ni'matahu ala abdihi ó wù ọlọ́run rí ìdẹ̀ra rẹ̀ lórí ẹ̀ lára ẹrú rẹ̀ ìdẹ̀ra tó lọ́n ṣe fún wa ó wù ọlọ́run rí lára wa. eléyìí pàtàkì jama nínú àmì pọlọnsẹ dẹra fún yàn yìí máa hàn lára aṣọ téèyàn wọ sátì má wọ etí ọ̀dà má ta ẹnu àlọ́ lọ sọ̀rọ̀ afágbèrè sọ̀rọ̀ afúnakúnà mọ́ ajẹnijọ́ mọ́ wà kísàkà ọ̀pọ̀lọpọ̀ lọ wà torí àkísà ni wọ̀ ká ẹ̀wù ti torí rẹ̀ lẹ́wù ni bàtà tí wọn máa ti torí rẹ̀ bọmi fún yàn wọ ní ọmọ wọ fìlà tí wọn fi tọrọ fìlà ní ọmọ adé eléyìí ọdà o wa amma bi ni'mati rabbika fahadde tọlọm bá ṣe dẹra fún ọ wọn gbé pamọ́ Ọlọ́run ọba gánfẹ pégbà tó ń ṣe dẹra fún wa kó rí àmì dẹra lára wa èsì kọ́ àwọn lọ síbi kan tí èsì yẹn tọrọ jẹ ọ àwa nbì kan ọ àmọ́ abẹ̀rù òní lè gbórí sókè lórí kíni mo rò pé yé wa torí kíni síbi tí wọ́n lọ oníkálukú wọṣọ tó dáa wọ́n á lọ gbé ẹ̀wù kan wọ̀ pé o tún gbàgbé kó o tún kápò sí gbogbo ìgbà tí gbogbo ẹ máa ń sọ̀rọ̀ tó gbórí sókè ẹ wá sọ̀rọ̀ mo ń rò náà ni ilé òṣìṣẹ́ bínú padà lọ pé mo ń lọ wẹ̀ kálukú ti fura torí ẹ̀ ìgbà tá à ń lọ ibì kan ọ̀rẹ́ wa ní kọ́ wá pé òun tó máa ń lọ bó ṣe débẹ̀ tó rẹ̀ jáde oríkẹ́ àà agbára tó wọ ìgà o ó jàlábí àti wọ́ wọ̀ kó mú o ó pé dúró já túnjọ délé tèmi náà ní ìtura mú ọlọ́run bá fẹ́ rí ìdẹ̀ra lára rẹ̀ ètò ìjọjúmọ́ kọ́kọ́ ti mọ̀ pé jàlábí àná ní fìlà funfun torí gbọ́dọ̀ ń ṣèdẹ̀ra fún ọ má gbé pamọ́ torí pọ̀pọ̀lọpọ̀ ọmọ ẹsẹ̀ bẹ́ẹ̀ kó wọn bá tọrọ ọ̀ràn lọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ sáhọ́lẹ́lá pé à ah, ẹ bọ́lọ̀ ṣe ràn yín lọ ìràn wa náà lọ sẹ́yìn pé eléyìí ẹ̀ trap ńlá ni bọ́lọ̀ ṣe ràn yín lọ ìràn wa lọ sọfẹ́ asọ́kọ́lọ̀ ọ̀ràn ọlọ́ọ̀ni <laughs> so ìwọ náà wàá pé ọlọ́run tó ràn mí lọ ni kò béèrè ràn lọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ sọ sọ pé kò ní ràn wá lọ́dọ̀ ni eléyìí jẹba kò túmọ̀ sí kó ọmọ ràn yàn lọ́wọ́ tọ́ eléyìí túmọ̀ sí pé ká má ta ẹnu àlà ká má nanakuna kò burú ká sí oúnjẹ ju tá a fẹ́ jẹ lọ torí àyè máa máa lè lálejò ṣùgbọ́n pẹ̀lú ẹ̀mí pé tó bá léyìn tá a bá lálejò á tún sí àjẹ kò sí tó burú mẹ́ kò burú ká oúnjẹ ní ìjókòó kan fún pé yóò tún wúlò fún jókòó mi a oúnjẹ lọ́sàn-án pẹ̀lú ẹ̀mí pé á tún jẹ lálẹ́ oṣù tó burú mọ́ eléyìí ò sínú nàkúnà kásá ti sọ́ra wa ká má ta ẹnu àlà. إنه لا يحب المسرفين dájúdájú ọlọ́run ọba kò nífẹ̀ẹ́ sí àwọn onínàkúnà o àwọn olùtayẹnu àlà rẹ̀ nítorí ọ̀n sílẹ̀ tọ́ fún wa wọn yéé ṣe jù bẹ́ẹ̀ lọ ẹni tí wọn ti ń ṣe jù bẹ́ẹ̀ lọ ọlọ́run nífẹ̀ẹ́ sí ọlọ́run bá ṣe lẹ́tọ̀ọ́ fún ọ pé kó jẹun ọlọ́run ọba wa gbà pé kó tún wá kó tún wá kó kọ́ jẹ́ pé ó fóúnjẹ ṣòfò tó bá ti ń fóúnjẹ ṣòfò ọlọ́run ní nífẹ̀ẹ́ sí ọ ọlọ́run gbà igi kò jẹ́ ẹni tó ṣe é gbé yóò fẹ́ yàwó. ṣùgbọ́n tó bá ti fẹ́ yàwó kọjá ẹnu àlọ́ ọlọ́run ọlọ́run ọba bínú sí ọ kò ní nífẹ̀ẹ́ sí ọ. gẹ́gẹ́ bí àwọn tí ń fẹ́ yàwó márùn-ún nìsí àwọn tí ń fẹ́ yàwó mẹ́fà ẹni tó tiẹ̀ ní mẹ́ẹ̀ẹ́dógún níyàwó mẹ́ẹ̀ẹ́dógún péré ni ok tí mẹ́ẹ̀ẹ́dógún bá jẹ́ péré àsìkò ẹ̀sìn tún wà lẹ́nu ẹ̀nu gẹ́gẹ́ bí ọ̀daràn kan ní orílẹ̀-èdè kan tó fẹ́ yàwó mélòó sí seventy ẹni àbí eighty eighty eight ọkùnrin méjì tí ì pé gèrègè ninety wàlá hawla wàlá quwwata illa billah ẹ má ta ẹnu àlà nínú tọ́lọ̀ wọn bá sí lẹ́tọ̀ ẹ sì má ta ẹnu àlà nínú tọ́lọ̀ sí léwọ̀ kẹ ẹ wá tara pé ẹ ń ṣọ́ra fún haram kẹ ẹ sọ tí ẹ sọ haram di haram kẹ ẹ tara pé ẹ ń jàǹfààní halal. kẹ́ ẹ tún wá di halal fẹ́ sọ̀rọ̀ àwọn gbogbo eléyìí náà tọ sínú nàkúnà tọ́ kájà àǹfààní tó kò sínú nàkúnà kájínà ṣe ń tọ́lọ̀ kò sínú nàkúnà mọ̀ngbàtà bá ti ṣe àlékún lórí tọ́lọ̀ ń ṣe lẹ́tọ̀ èyí tí ò ṣe káàtì kó àtayọnu àlà nínú ètò ṣẹlẹwọ ètò ṣẹlẹwọ àtúnlẹwọ lónà eléyìí ìtayọnu àlà ni lẹ́yìn náà lọlọrun bá wọn pàkíyèsí pé ń bẹ nínú àwọn èèyàn àwọn tí wọn máa ṣọ́ra tí wọn máa sá fáti jẹgbádùn ntọ́lọ́nbù wọn wọn máa ṣọ́ra wọn máa sá fáti ráǹfààní ntọ́lọ́nṣe fún wọn wọn ní àwọn ń bẹ̀rù wa ilé ayé yóò ti sìnkẹ́ tí àbí òye wa kí ni kí ni wàá ní kí ni ìtumọ̀ rẹ̀ lọ́dọ̀ tí kí ni ilé ayé náà gan lọ́dọ̀ tí kẹ́ máa fi àjẹrà yín. ọlọ́ni qul man harrama zinata allahi allati akhraja li'ibadihi wat-tayyibati mina rizq qul hiya amanu fil hayati ad khalisatan yawma al-qiyamah kadhalika ayati liqawmin ya'lamun. ọlọ́wọ́n bẹ́ẹ̀ lé dáwà ó ń fèsì fáwọn ẹni tí máa ṣe apá kan nínú tọ́lọ̀ lẹ́tọ̀ tí wọ́n máa ṣe léèwọ̀ fúnra wọn báyà nǹkan jíjẹ báyà nǹkan mímu báyà sọ tá à ń wọ̀ sọ́run báyà nǹkan tá à ń gùn báyà fi tá à ń gbé tí wọ́n máa sọ àwọn nǹkan yẹn fúnra wọn. oúnjẹ ah rárá rárá mi ò lè o oúnjẹ àwọn nàkúnà nìyẹn o ìnákùnà bá wò ṣé ìnákùnà ni ká jẹran ok tá a bá fẹ́ jẹran kí la fẹ́ máa fi dípò ẹran wọ́n ní bẹ́sikẹ́ bẹ́sikẹ́ báwo wọ́tọ́lọ́ ń bọ́ ọ láṣìírí ọ wá fẹ́ sọ ẹran de wọ̀ nítorí pọ̀ fẹ́ náwó ẹja ń bẹ lóríṣiríṣi lẹ́jà tó ṣe pé tó ń bá ń jẹ́ ń gbà mí kọ́dà ọ̀fẹ́ di àdéhùn kan tán níbi tí ọmọ lọ tìrìntìrìn lọ́nà ọ̀fun rẹ kó tó béèrè ẹ dákun ó kọ ẹja yìí ti à ń sera rẹ ń sera rẹ so ẹni ẹni ìyẹn ni pé bí wọn bá jẹja yóò kù ẹni tí náà ń kọ yóò kù nítorí wọn bá bá bákan náà nǹkan mímu ọlọ́run bò sílé wọ̀ kí lè fẹ́ sílé wọ̀ sí kí lè fẹ́ sí nǹkan lé wọ̀ sí ẹnìkan nìkan ẹ má pepsi ẹnìkan nìkan ẹ má coca cola ẹnìkan nìkan kékeré ni wọn tuntun ẹ má jẹ náà rí na seven up wọn nìkan ẹ má mu nígbè torí owó rẹ kíní kan wọn fi ń ṣe kò sí tọkàn wa nítorí àwọn bàbá sílé wọ ẹnìkan gbọ́dọ̀ sílé wọ lẹ́yìn náà kí lẹ lọ sọra yín lọmọ ẹgbẹ́ kan sí tí wọ́n máa dictate fún yín tí wọ́n sọlé ayé yín délé fún yín irọ́ lásì sẹgbẹ́ lọ́lọ́ọ̀ni kẹsì àbẹ́sì ó yanilẹ́nu fún Yorùbá o ẹgbẹ́ làwọn kà kún wọ́n fẹ́ sìn lẹ̀ ọ̀gá wọn wàá sọ pé ẹ má ṣe nǹkan báyìí ó sì parí náà nù èyí tọ́gà fi sọ pé ẹni tó lọ́ọ́ fẹ́ fẹ́ ìwọ ọmọbìnrin tó wà lẹ́yìn wa àwa gẹ́gẹ́ bí ọ̀gá rẹ̀ àfihàn ọ bàbá rẹ̀ ọba àfihàn ọ òní lọ́ọ́lì rẹ̀ ẹ dákun ṣé ọ̀gá lọ́wọ́ bá ń bí ọmọ ẹni gbogbo ẹ̀yin náà lẹ sọ̀rọ̀ ayé dẹrú fún wa nítorí àwọn bàbá ṣe léwọ̀ ẹnìkan gbọ́dọ̀ sọ kíni gbọ́dọ̀ sọ di ha ó wù mí kí n wọ agbádá kò sí ìwé sí ìwọ agbádá ọmọ afọjú kan wò mí tó o bá sọ̀rọ̀ à ń pè ọ lẹ́jọ́. mo rò pé yé ẹ torí pé ni tọ́lọ́ ń se lẹ́tọ́ ni ẹnì kò lè dé máa tó sí o bá ti sí nàkúnà náà agbada mi ká fi ẹ ti pè mi ká fi yáàdì ọgbọ̀n ká fi dagbada kàn án ṣé yóò ṣe é gbé ẹgbẹ́ bá bá kájọ náà yọ fẹ́ kàn sánmà wọn náà sọ̀rọ̀ akáǹkan rẹ jọ kọ́ má di yẹtuyẹtu kò sí nǹkan tó burú mbẹ ọlọ́run ṣe lẹ́tọ̀ tọ́ mo ra mọ́tò mo tún ta mo tún ra mí mo ta mo tún ra mí mo ta mo tún ra mí gbọ́ ẹ́ẹ́ wọ́n sì ń gun mọ́ṣíìnì ká olówó mọ́tò oògùn ọ̀wá ń sọ̀rọ̀ sọ̀rọ̀ ń ṣe léwọ̀ sọ̀rọ̀ ń ṣe léwọ̀ pé kí n máa pààrọ̀ mọ́tò lọ́sọ̀ọ̀sẹ̀ kul man harrama Allah alẹ́tì akọ̀rọ̀jẹ̀lẹ̀ ìbàdí ta ló fẹ́ sọ ohun ọ̀sọ́ tọ́lọ̀ ń yọ jáde fáwọn èèyàn pé kí wọ́n máa jẹ gbádùn rẹ̀ ta ló fẹ́ sọ dé ìwọ̀ fún un. àbúté ẹ lò lónìí tún yàtọ̀ síta náà bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni adúpẹ́ kọ́lọ̀ á ní wọn lé ni. mo rò pé yé torí pé nù dẹ̀rọ ọlọ́run tọ́lọ̀ ń ṣe fún ọ nù kì í ṣe wọ̀ ẹni tí bá ń ṣe ra tiẹ̀ tọ́mọ̀ kálukú yá mọ́ lọ́wọ́ ti lọ náwó tó ń sáré òbúrúkọ máa mójútó tọ́ba kò túmọ̀ sí kó anáwó tiẹ̀ tán o kọ́ afọmọ àtìyàwó lẹ́nu oṣù o ẹ̀hẹ́n ìyẹn ni kó gbádùn owó tiẹ̀ náà débì kan síbẹ̀ yìí náà lẹ́sọ̀ tó jogún ẹgbẹ̀rún kan ẹ̀hẹ́n so eléyìí túmọ̀ sí pé ẹ gbádùn owó yín náà bàbá ló kú ní ìsinyìí báyìí tó jẹ́ pé ẹ̀ ń wò kó lóṣì ó kú tá ìkú báyìí gbogbo ọmọ lọ́ra jíìpù ẹ kí bó wọn ti rówó àìkú owó tí bàbá kó jọ ni. la ilaha illallah kí wọ́n á ní láàrin gbogbo owó tí wọ́n kó jọ tó ń kàn sáláàrù tí ọmọ láàrin ẹrù tó ń gbélé lórí èèyàn gbọ́dọ̀ jẹ àǹfààní tó náà ń ṣe fún un torí ẹ ọwọ́ sọtọ́ dáa ta ló ṣe léwọ̀ èèyàn ẹnìkan gbọ́dọ̀ yọnu sí ọ torí kọ́ ń jẹ gbádùn orí tó náà ń ṣe fún ọ ẹnìkan gbọ́dọ̀ yọnu sí ọ so ìwọ náà ó sì kọ papọ̀ ni wọn bá sùn ti ẹnu papọ̀ rẹ òkúkú mọ̀ kẹ́nìkan sùn ti ẹnu tiẹ̀ máa bá máa bá gbádùn tiẹ̀ lọ kánsá ti mọ́nà nàkúnà. قل من حرم زينة الله إلى محمد صلى الله عليه وآله وسلم sọ fún àwọn ọ̀sẹ̀bọ̀ yìí àwọn ẹni tí wọ́n ń ṣe ńtọ́ lọ́wọ́ bá ṣe lẹ́tọ̀ tí wọ́n máa ṣe léwọ̀ pẹ̀lú èrò orí wọn tí ò wúlò àdádálẹ̀ wọn tí ò nítumọ̀ tí wọ́n máa fi ṣe ntọ́lọ́n ṣe lẹ́tọ̀ tí wọ́n máa fi sọ dé wọ̀ sọ fún wọn pé ta ló wá fẹ́ sọ ntí ọlọ́run ọba ntọ́lọ́run ọba mú jáde fáwọn ẹrú rẹ̀ ní nǹkan ọ̀sọ́ tó mú jáde fáwọn ẹrú rẹ̀ ta ló tó sọ dé wọ̀ kò sẹ́ni tó tó sọ dé wọ̀ wat-tayyibati mina rizq àwọn arísìkì tó dùn tó dùn tó dùn tó dùn tọ́lọ̀ ń ṣe fáwọn ẹrú rẹ̀ ta ló tó sọ di kíkan kíkan kíkan kò sẹ́ni tó tó bẹ́ẹ̀ kò sẹ́ni tó tó bẹ́ẹ̀ qul hiya للذين آمنوا في الحياة الدنيا. sọ في wọn pé gbogbo àwọn nǹkan ọ̀sọ́ tó dáa yìí àwọn nǹkan tó dùn yìí ọlọ́run ọba ṣe fún àwọn ẹni tó gbọ́ ọlọ́run ọba gbọ́ nílé ayé ń bì ni o àwọn ẹni tó wọ́n sìn ayé ń bì bó tilẹ̀ jẹ́ pé àwọn kèfèrí náà àwọn náà mọ bá wọn jẹ gbádùn àwọn nǹkan wọ̀nyí nílé ayé ń bì gbogbo nǹkan gbádùn ilé ayé ọlọ́run ní tàwọn olùgbàgbọ́ òdodo ṣùgbọ́n bó tilẹ̀ jẹ́ pé àwọn aláìgbàgbọ́ náà kọ́ wọ́n mọ̀ bá wa lu àwọn nǹkan wọ̀nyí nílé ayé mi kódà tẹ bá tún dáadáa gan gbà mí ẹ rí i pé lọ́pọ̀lọpọ̀ gbà mí àwọn nǹkan gbádùn ilé ayé yìí gan etí kẹfẹ́ rírí mú bẹ́ẹ̀ kọ́ ọ̀fẹ́ pọ̀. ọlọ́run wa ni gbogbo àwọn nǹkan gbádùn yẹn jẹ ó sì wá lọ́kàn náà tó rí dáadáa lálùjáná àwọn kèfèrí ò ní bá wọn nípinnu dáadáa yìí torí pé kèfèrí wà àlùjáná kódà àwọn ò lè yọjú wo bẹ̀ kẹjẹ ayọjú wo bí tẹ́ gbé kò sáyè torí pé àlùjáná muharramatun ala al-kafiri èèwọ̀ làlùjáná fáwọn káfìrí o torí ẹ ẹ jẹ gbádùn rẹ láyé ẹ tún jẹ gbádùn rẹ lálùkẹyàmẹ yẹn olùgbàgbọ́ ẹ̀yin tí yín là ń jẹun o kò sí nǹkan kan fún yín lọ́hùn o ẹ̀yin kí ni kò fà á. lẹ́yìn náà ọlọ́run bá wá fẹ́ sàlàyé fún wa kí n tó ń ṣe léèwọ̀ n tó ń ṣe léèwọ̀ àwọn nǹkan gbádùn òun ò ṣe léèwọ̀ fún wa ṣùgbọ́n àwọn nǹkan tó ń ṣe léèwọ̀ ni qul innama harrama rabbi al-fawahisha ma zahara minha wa والإثم والبغي بغير الحق وأن تشركوا بالله ما لم ينزل به سلطانا وأن تقولوا على الله ما لا تعلمون وأن باورو أتود عبد الله بن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم النبي صلى الله عليه وسلم صحيح لا أحد أغير من الله والسنة جوت الله فلذلك حرم الفواحش ما ظهر منها وما بطن ìdíni tọ́lọ́n fi ṣe gbogbo bàjẹ́ tó fi ṣe léwọ̀ èyí tó hàn àti èyí tó pamọ́ wala ahabba ilayhi almadha min Allah wala ahabba ilayhi almadha min Allah kò sì sẹ́nìkan tó nífẹ̀ẹ́ sí kí wọ́n yìn ọ́n bí Allahu rabbul alamin torí pò ní ahla thanai wal-majd ònlọ́ba tí ẹ̀yìn tọ́ sí ònlọ́ba tí àgbéga tọ́ sí torí ẹ̀ láti sọ pé la uhsi thana'an 'alayk anta kama athnayta 'ala nafsik èmi ò lè yàn èmi ò lè yàn ní yínyìn tọ́tọ́ sí ọ gẹ́gẹ́ bí ìwọ Ọlọ́run ọba ti ṣe yìnra rẹ̀ fúnra rẹ̀ tọ́ alimami Bukhari àti Muslim ló gbé adé fi wa wọ́n gbé jáde sọ fún wọn pé ntọ́lọ́ wọn bá ṣe léwọ̀ òun náà nìbàjẹ́ o gbogbo ṣekúṣe ọlọ́run ṣe léwọ̀ kọ́ ọ máa bá obìnrin olóbìnrin lò èèwọ̀ ni o kọ́ ọ sọpá lè rẹ ni èèwọ̀ ni o etí rí tẹ̀yìn fún wa sọ yìí pé gbogbo obìnrin tó bá wà ń lù tìyín tí ọba lálẹ́ kò dájú pọ̀ máa yé jẹ tẹ̀wọ̀n pé lùbúrúkú ni rúùlù bá wọn bẹ́ẹ̀ ni gbogbo ọkùnrin tó bá wà ń lù tìyín tí ọba máa falẹ̀ èèyàn kéèyàn ó dájú pé ìlú àwọn ọ̀daràn ni rúùlù bá wọn ọlọ́run bá ṣe gbogbo ṣekúṣe ó ṣe léwọ̀n ìdí ni tó fi jẹ́ pé ọkùnrin ò gbọ́dọ̀ ṣe zina obìnrin ò gbọ́dọ̀ ṣe zina ọlọ́run bá ṣe gbogbo ṣekúṣe léèwọ̀ ìdí ni tó fi jẹ́ pọ́kùnrin ò gbọ́dọ̀ bọ́kùnrin lò ìbàjẹ́ ni ọlọ́run bá ṣe léèwọ̀ àfi bí àwọn orílẹ̀-èdè ilé ayé ṣe wá ń lọ́gùn rẹ̀ lónìí ìbàdí tí wọ́n ń pariwo rẹ̀ ká olórí amẹ́ríkà ó ń polongo rẹ̀ ká gbogbo ilé ayé pé gbogbo ẹ̀yin ìlú áfíríkà wọ̀nyí báyìí tẹ́ bá fẹ́ rí ìrànlọ́wọ́ wa àfi kẹ́ ẹ gba géè kẹ́ ẹ gba láyé kọkùnrin ọmọ fọkùnrin kóbìnrin ọmọ fọbìnrin a'udhu billah tẹ bá sì kọ̀ láti ṣe bẹ́ẹ̀ sanction làwọn fi gba tiyín jẹ gẹ́gẹ́ bí wọ́n ṣe ń ṣe fún Uganda nìsín wípé ńgbà tí Uganda ṣe òfin wípé gbogbo ẹni tí wọ́n bá mú pé ń ṣe géè yẹn yóò lọ ẹ̀wọ̀n ọdún mọ́kànlá kódà ẹlòmíì wọ́n lè dájọ́ ẹ̀wọ̀n gbére fún ẹni tó bá jíjẹ́ pé ó ti mú lọ́rùn kò lè ṣe kọ́mọ̀sí kò sì fẹ́ pátì so wọ́n lè ṣèdájọ́ kú wọ́n lè ṣèdájọ́ ẹ̀wọ̀n gbére fún wọ́n wá ṣèdájọ́ àwọn ìlú òyìnbó yẹn nìsọ wọ́n á lè sanction lé wọn lórí pé gbogbo ìrànlọ́wọ́ táwọn ṣe fún àwọn ò ní ṣe má àwọn ó sì fúnlẹ̀ mọ́ wọn lórí ike wọ́n fẹ́ kí ìbàjẹ́ ọ̀tàn ká lókè lókè pẹ̀lú tó ń ti pé Uganda náà mùsùlùmí tó wà ń bẹ òtó nǹkan àmọ́ àwọn náà mọ ẹ̀kọ́ takò làákàyè kọkùnrin ọmọ afọkùnrin kóbìnrin ọmọ afọbìnrin pé kíni ń gbòòsí pé bàbá tiwọn ọkùnrin bíi tiẹ̀ lọ́fẹ́ ló fi bí àwọn kalẹ̀ ìyá tiwọn obìnrin bíi tiẹ̀ lọ́fẹ́ ló fi bí wọn kalẹ̀ ògo káwọn náà ní máa ṣe bàjẹ́ ọlọ́wọ́n bá ṣe gbogbo ṣekúṣe ó ṣe léèwọ̀ kájọ́ máa báyàn sùn kéèyàn máa bájá sùn ọlọ́run ṣe léèwọ̀ gbogbo eléyìí ń bẹnu tọ́lọ́wọ́n bá má ti torí rẹ̀ bínú sáwọn èèyàn gbogbo ṣekúṣe lọ́lọ́wọ́n bá ṣe léèwọ̀ kéèyàn máa bá kẹ́tẹ́kẹ́tẹ́ sùn kéèyàn máa bẹ́sìn sùn kéèyàn máa bá màálù sùn a'udhu billah gbogbo eléyìí lọ́lọ́wọ́n bá ṣe léèwọ̀ gbogbo àwọn aráàlú gbogbo bàjẹ́ káma wo kúwò káma sọsọkúsọ káma gbọgbọkúgbọ kama rìnrìnkúrìn gbogbo eléyìí lọ́lọ́wọ́ bá ṣe lé wọ. nítorí pé bàjẹ́ tẹ rí yẹn ó máa ń ṣílẹ̀kùn bàjẹ́ tó burú jùlọ ìbàjẹ́ ó máa ń ṣílẹ̀kùn bàjẹ́ tó burú jùlọ bí ọmọ tí ń wọ̀wọ̀ kúwò yóò máa wò wọ́n ní wòwò wọ́n ń bára wọn sùn yóò máa wò òun náà wàá dìdí rẹ̀ mu yóò máa fọṣẹ gbó káwọn afẹsẹ̀ gbó aláìlérò aláìlórí lọ́wọ́ pé kí wọn lè bá a dá màní fẹ̀yìn tí wọ́n ń ṣe báyẹn ọ̀daràn ni wọ́n bẹ́ẹ̀ nù bàjẹ́ tó náà wọ́n bá ṣe lé wọn ọ̀bẹ̀rù kọ́lọ̀ lè fọ́ ojú rẹ̀ dànù kí kálukú ó sinmi tọ́wọ́n kí tí wọ́n bá ń bọ̀ ọ́ wò tá ń sọ bí wọ́n ṣe ń ṣe fún ọ kò ní dàbí kí wọ́n máa fojú rí ẹ̀rù ọ̀bọ kọ́lọ̀ lè fọ́ ojú rẹ̀ ẹ̀rù ọ̀bọ kọ́lọ̀ lè fọ́ ojú rẹ̀ bákan náà ẹni tó ṣe é pé ìbàjẹ́ ìranu ni yọ ọmọ mú àwọn ọmọ ọlọ́mọ mọ́dọ̀ yọ ọmọ kọ́ ọbọ̀ wọn dì ìbàjẹ́ ni ọlọ́mọ bá ṣe léwọ̀ ọlọ́mọ bá ṣe léwọ̀ wọ́n ra àwọn ọmọdé kéékèèké mú ọ̀n bá tiwọn jẹ́ oníbàjẹ́ oníranu ni ọlọ́mọ bá ṣe léwọ̀ yóò sì jọ tí wọn bá rọ ọmúláyé bí wàá jí àlọ́ làlùkìyàmù tó wàá gé sẹ́rí àìsàn Islam wà ní ọ̀pọ̀lọpọ̀ ó ti gbà á ọ̀pọ̀lọpọ̀ ó ti gbà torí níta dá lẹ́jọ́ fún wa láàyò pòun sùn tó ọlọ́wọ́n bá ṣe léèwọ̀ gbogbo bàjẹ́ nínú bàjẹ́ onáni kọ́ máa dínjú sóbìnrin olóbìnrin gbogbo àwọn obìnrin tẹ̀ ń jọ ń gbélé gbogbo wọn ló ti fojú yàn lálẹ́ tán sẹ́mi pé lẹ́yìn adínjú síra ẹni ọ̀rọ̀ ni ọkàn ẹ ẹ wò wá ẹ kí wa díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ gbogbo ẹnu bàjẹ́ ni ọlọ́wọ́n bá ṣe léèwọ̀ ọlọ́wọ́ bá ṣe gbogbo bàjẹ́ lé wọ̀ kọ́ máa gbé fíìmù sí pé kára lé ọwọ́ àwò inú bàjẹ́ ni tó fi ra obìnrin olóbìnrin mú jọ kan gbogbo ẹnu bàjẹ́ tó náà bá ṣe lé wọ̀ ni inú bàjẹ́ òun náà ni lọ́ọ́ bá dáná wẹ̀ tí se ṣèyàwó rẹ̀ bàbá ti yọ̀ǹda pé kọ́ lọ́ọ́ bá ń dáná wẹ̀ ẹ dákun sí mọ́sẹ́lọ́n ọ̀sẹ̀ púpọ̀ ìwọ àtobìnrin kan tí kì í ṣèyàwó rẹ̀ wọ́n wá sọ pé wọ́n inni akhafullah pé wọ́n ń bẹ̀rù ọlọ ó tó bẹ́ẹ̀ ẹ jàrún palùlà yín náà ni kọ́dà bẹ́ẹ̀ tú sókòtò bí ayé haq ẹ̀tọ́ wò lóní tó fi ṣe tó fẹ́ ṣe báyìí tí orí bàbá bá dọ́ta tó dàrú dànù tó fi tú ọmọ rẹ̀ lẹ̀ fún ọ ṣé tiẹ̀ dàrú ṣé tiẹ̀ náà ó ti dàrú gbogbo eléyìí ń bẹ́ẹ̀ nù bàjẹ́ eléyìí tọ́lọ́mọbẹ ẹlẹ́dàá wa tó eléyìí tá a gbọ́dọ̀ jìnnà sí jama ètò bá hàn àti tó pamọ́ nínú ìbàjẹ́ gbogbo ẹ̀ lọ́lọ́wọ́n bá ṣe lé wọ̀ ọlọ́wọ́n bá wá ṣe lé wọ̀ ọlọ́wọ́n bá ń fẹ́ káwùjọ wa kọ́ mọ́ káwùjọ wo dùn wò káwọn tá a máa gbọ́ níbẹ̀ kọ́ da kó dùn ọlọ́wọ́n fẹ́ káwùjọ wọ́ bàjẹ́ ọ̀fẹ́ káwùjọ kọ́ má jẹ́ tí ò nínú ìbàjẹ́ ó náà ní ká máa rìn níhòòhò irú ìtọ́gba yìí kan gbẹ́ni tó bá lágbára láti ṣàtúnṣe kó ṣe o ẹni tó bá lágbára láti ṣàtúnṣe kó ṣe nínú àwọn àṣekúṣe ìbàjẹ́ tọ́lọ́wọ́n bá ṣe léwọ̀ ẹni ká máa rìn níwòwò pàápàá jùlọ irú èyí tó wá gbogbo láwùjọ wa lónìí gbọ́wọ́ àwọn obìnrin tó sì kó wọn rìn òwò káyì. ìbànújẹ́ ni ó tún wá máa jẹ́ fún wa pé ibi tó ti yẹ kí wọ́n kún lẹ́kọ̀ọ́ ibẹ̀ ni wọ́n ti ń hùwà láìlẹ́kọ̀ọ́ láwọn ilé ẹ̀kọ́ wa ńláńlá gbogbo nítorí pé téèyàn bá ń lọ ilé ẹ̀kọ́ tó bá gbé ilé ẹ̀kọ́ ni ó yẹ kó jáde ńbẹ̀ pẹ̀lú ẹ̀kọ́ ṣùgbọ́n gba àwọn lọ ọbẹ̀ tán lẹ̀kọ́ sọnù wàlá ọba ni lọ́kàn jẹ torí ẹ̀ ọ̀dọ̀ wọn àwọn òbí o kálọ̀ ọmọ ìpọ́nlọ́ wọn bá ṣe bàjẹ́ lé wọ òbí tí ọmọ rẹ̀ ń wọ̀wọ̀ kú ọ jáde ńlé tinú rẹ̀ ń dùn orí burúkú ló fi ń ṣe ayọ̀ yẹn o torí pé ńgbà tí ọba délẹ̀ tán ìwọ́tọ̀ rẹ́rìn náà ló sunkún ìwọ́tọ̀ rẹ́rìn ló sunkún tó o bá wá fẹ́ kọlọmọ ọba kọ taara ọmọ rẹ kó fi ọsọ láàbù ó tètè kọ ìbàjẹ́ lónìí ni gbogbo ń tọ́lọ́mọ bá ń fẹ́ kẹ́ gbé pamọ́ tẹ̀ fi ń tàwé ìròyìn ó tó gẹ̀ o níta bá gbé pamọ́ ló máa níyò ó tún dọ́wọ́ wa àwọn alátùnṣe láwùjọ àgbọ́dọ̀ dákẹ́ o àwọn olùṣèdánilẹ́kọ̀ọ́ fáwọn èèyàn wọn ò gbọ́dọ̀ gbẹ́nu lọ́wọ́ ẹ máa pariwo rẹ̀ torí pé inú ariwo yún lẹni tí ó gbọ́ ó ti gbọ́ lẹ́ni tí ó ò ti gbà àmọ́ tí wọ́n bá dákẹ́ tẹ̀mí bá dákẹ́ nítorí súnmọ́ ni pé ìbàjẹ́ yẹn ó nínú àtúnṣe òun náà ni pé gbogbo ẹni tó wà nípò pólùkọ́ni kó fòfin lélẹ̀ nítorí pé gbogbo ẹ̀tọ́ yẹn wà fún yín láwọn ilé ẹ̀kọ́ ńláńlá ní ẹ̀kọ́ tèmi o gbogbo obìnrin tí ó bá wá sí ẹ̀kọ́ o tó bá ti mọ̀ pé òwò ló wọ́n bá wá kó tiẹ̀ má step in you have the freedom of not coming àmọ́ tó bá wọlé ní wòwò a kìí pé ńlẹ̀ ọ o máa fi ọsẹ̀ sí wà tẹ́ hmm. tó bá ti bá yàn mọ́ wọn kọ́ try yàn nígbà tó bá ti wá victimize ẹnìkan nínú wọn sẹ́ẹ̀rì pé àwọn yòókù ò ní dán o mọ́ ọ̀nà tá a sì fi lè victimize wọn pọ̀ ó kéré jù ká máa fẹ́ẹ̀lì rẹ̀ tó bá ṣèdánwò kó fẹ́ẹ̀lì títí tó fi máa rámú gbà náà lọ bẹ̀rẹ̀ sí paasi títí tó fi máa rámú lọ bẹ̀rẹ̀ sí paasi àwọn kan tá ń dá yunifásitì sílẹ̀ gan lórúkọ pé ẹ̀sìn tàwọn làwọn fi dẹ́sìn sílẹ̀ àwọn fi dá yunifásitì sílẹ̀ ọ̀kan ni wọ́n sọ ó ní àwọn ò lè gbà kó mọ̀ kọ́kọ́ wọ inú ọgbà léèwé láì jẹ́ pásọ rẹ̀ dógún mo ní ẹ máa kú oríire ẹ máa rí wọn bò lára ó kún náà ní ṣé ó ti bo gbogbo ẹ̀nu ló kún irọ́ lásán so olùkọ́ lẹ́tọ̀ọ́ rẹ̀ láti sọ pé tí wọ́n bá ti lè múra kí múra wá kò ní wọlé so ó kéré jù ètò mi lè ṣe máa ṣe bó tilẹ̀ jẹ́ pé tó bá ti jáde wọ́n lè yan gbogbo tí wọ́n fi gbogbo ara wọn dànù pé kí ni àwọn olùkọ́ mi fẹ́ ká sí ilẹ̀ tó ala yadhunnu ulaika annahum mab'uthun li yawmin 'adhim yawma yaqumu an-nasu li rabbil 'alamin ọ̀dọ́ ọ̀jọba kíjọba ó dín náà bàjẹ́ kíjọba ó dín náà bàjẹ́ torí ẹ̀ ló ṣe jẹ́ pé lábẹ́ òfin ti ṣẹ̀ríà àwọn èèyàn tó dáa jù ní máa jọ lórí láwùjọ ẹni tó dáa jù náà jọ lórí torí pé òun yóò fẹ́ kí gbogbo àwùjọ náà dáa ṣùgbọ́n láwọn àwùjọ lónìí àwọn èèyàn tó burú jù ń jọ lórí ó wu ọ̀pọ̀lọpọ̀ tó rí pò wípé kí gbogbo ìbàjẹ́ wọn máa tẹ̀síwájú torí pọ̀ kan nínú sábàbí tí mú kọ́pọ̀lọpọ̀ ọmọ wápò òun náà nípa àwọn ọmọ rí zina ṣe bó ṣe wà wọn ẹni tó wá jẹ́ pé ìranù gan lọ́wọ́ adédi à ń lépò tó wọ́n fẹ́ kí bàjẹ́ ọmọ sí kò ní fẹ́ láéláé tó àwọn èèyàn tó dáa tó dáa lóye kọ́ máa dépò àwọn èèyàn tó dáa tí ò fẹ́ aburú torí pé àwọn gan alára ọ̀fẹ́ aburú fọmọ wọn wọn ò fẹ́ fún fámìlì wọn wọn ò fẹ́ fáburú abẹ́gbọ̀n wọn bóòlù ẹ̀sìn wa máa fi lọ àwọn ọmọ ọlọ́mọ bóòlù ẹ̀sìn máa fi lọ àbúrò àtẹ̀gbọ́n àwọn èèyàn míì tó fi wá jẹ́ pẹ́lú mi tó bá ti gbapò àsìkò kan aago kan sáago kan ọwọ́ àtúnjẹ pé ibì kan àtúntò á display àwọn obìnrin fún un sọ yóò sọ pé um, uh, kò pupa kò dúdú ni kò ní kó reserve fún la hawla wala quwwata èèyàn fa kì í máa ṣe eh, watermelon èèyàn ní sọ pé òun fẹ́ rí lónìí so wọ́n sì tún mú tọ̀ láàbọ̀ ẹ dákun títí ìjọ o àwọn ẹlòmíì ti ṣe bẹ́ẹ̀ ipò ti bọ́ ọmọ wọn lọ́wọ́ àwọn ẹlòmíì ti ṣe bẹ́ẹ̀ wọ́n ti lo iye ìgbà tán lè lò tán ẹ wọ́n sì tún bẹ lẹ́nu pé wọ́n ṣe náà ti sìn ṣebí ọlọ́wọ́n bá ń rí gbogbo ẹ̀ ṣebí sì ń kọ gbogbo ẹ̀ lẹ̀ ok kí wàá ní àwọn àwà tó ga tẹ́ ẹ rò pé ẹ fẹ́ mú wáyé tẹ̀ fi ń lépo nígbà tó ṣe pé ẹni tó yẹ kó tún àwọn èèyàn sí fún dúró dọ́gba oníbàwọ̀n jẹ lọ́pọ̀lọpọ̀ àwọn ilé iṣẹ́ á rí i pé ìbàjẹ́ pọ̀ ń bẹ̀ gan ẹni tó jọ̀gà tí ń kọ̀ǹtrol lè sẹ́ gbogbo obìnrin tó bá wà ń lè sẹ́ ní ọ̀fẹ́ bá sùn tán tí ọ̀gá jẹ́ bẹ́ẹ̀ wọ́n lè lé ọ́n bí sẹ́ pẹ̀lú ẹ̀sùn tí ò ní tùmọ̀ iléeṣẹ́ ìjọba ń bá wọ́n lè lé ọ pẹ̀lú ẹ̀sùn tí ò ní tùmọ̀ tí wọ́n bá sì lé ọ ó rí i pé wọ́n ń promote gbogbo èèyàn ni ìwọ ò ní rí promotion wọ́n bá ṣe máa bá wọn sùn lórí àga wọ́n bá ṣe máa bá wọn sùn lórí ìtẹ́ a'udhu billah ẹ wo gbogbo bàjẹ́ iṣẹ́ lẹ sílẹ̀ lọ sí kò sí lè yan ẹ lẹ́nu irú aṣọ wo làwọn náà ń wọ̀ lọ torí ẹ gbogbo kálukú láyè tó bá wà kó gbìyànjú kó gbìyànjú lè máa mú mọ́sálásí iṣẹ́ ń bẹ wọn adùnyìn tó pọ̀ wọ́n mọ lórí pàṣẹ sọ́láàtì èèyàn máa ṣàkíyèsí àwọn èèyàn wọ́n máa fún wọn from time to time kò ní wú ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́ ṣùgbọ́n àwọn lọ torí pé tí ọba sẹ́ni ti ń pe àwọn èèyàn lọ sí sí dáadáa ẹ gbogbo wa ni ó sì kù. èèyàn kan jáde mọ́ṣáláṣí ni ẹ máa rí ara àwọn obìnrin tó wá sí mọ́ṣáláṣí ẹ rí pé nìkan wa aṣọ tọwọ gbogbo pátá níta ó sì rọ arẹjú rẹ ẹ olóko ọhún Khadija Allahu akbar ó kọ ńlá mọwàárẹ sí wà tó dáa ṣé ìgbà tó jáde ńlẹ ǹjọ́ wo díngí bí ó ní kí ló dé bàbá ìwòkò lọ wá mọ́sálásì ẹ̀rọ̀pẹ̀ lọ́ba ń wá rò fún un <laughs> àwọn kí ni gbèrò fún tó fi bóra a ah! ó tún wọlú ẹ̀ mọ́ láyé yìí pé ẹ̀yin jàmáà ẹ̀ ti jáde o ẹ̀yin jàmáà ẹ̀ má ti jáde o mo rò pé yé pé ẹnìkan bẹ wọ́wọ́ ń bì ní. ẹ gbọ́dọ̀ ṣe agbára ìwọ̀n bá tí kálukú bá lè ṣe títí tẹ́ àtàfi lọ torí pé àwọn èèyàn gbẹnu lọ́wọ́ wọn sọ pé ntí ọ̀dọ̀ ọ̀dá iníṣẹ́ ń pọ̀ sí wàláì ń pọ̀ sí kódà wọ́n ti àwọn obìnrin tó wà lé ọkọ gan-an wọ́n tì wọ́n wọ kùtù ńgbà tó jẹ́ pé ìhòhò ní kálukú ń rìn ìhòhò ní kálukú ń rìn torí ẹ̀ ọlọ́run bá kọ ìbàjẹ́ o ètò hàn àti ètò pamọ́ wal ithm ẹ̀ṣẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ ọlọ́run kọ gbogbo nítorí ti pè lẹ́ṣẹ̀ ìwọ ni o a gbọ́dọ̀ jìnnà sí o ọ̀rọ̀ ni iṣẹ́ ni àdìsọ́kàn ni gbogbo eléyìí ọlọ́run bá ṣe léwọ́ tó bá ti jẹ́ṣẹ̀ èyí sì fojú di ese. nítorí pé tó bá fojú di òun náà ni wọn pọ pọpọ tó rẹ wọn sọ pé kò sí sọgírọ màálì israr ẹ̀ṣẹ̀ kékeré tí yàn bá ń da ti ń da tí ń da tí yàn wáyé da gbogbo gba ní ọdẹ kékeré gbogbo gba ní ọdẹ kékeré ẹ̀ṣẹ̀ kékeré òun ní jẹ kékeré má di ní ńlá yóò di ní ńlá ńgbàtà ti tẹra ma torí ẹ ká kájínà sẹ́ṣẹ̀ Ọlọ́run bá sí ẹ̀ṣẹ̀ léèwọ̀ ẹ̀ṣẹ̀ òun sì ni ti máa ń ha wá lọ́kàn ti ń fún wa lọ́kàn tí ò já rí mú mi tí sì ń bà wá lẹ́rù pé káwọn èèyàn kà mọ́ wa lọ́wọ́ ntò ń ṣe téèyàn jálù ọ̀nbi tó wà tẹ́rù ọ̀bọ̀ wọn náà mọ̀ pé kì í ṣẹ̀ṣẹ̀ èèyàn ní fẹ́ dúnbú èèyàn ní ìsìn àfikọ́ wá bí tí wọ́n ti ní rò ẹni tó bá sì ka mọ́bẹ̀ yóò rí pòun náà torí oní ọ̀lọ́ àṣírí ẹsẹ̀ nu èèyàn nífẹ̀ẹ́ jíwó olówó àfi kọ́ fara pamọ́ tólówó bá sì bá ń bẹ̀ ẹni tó bá ríra wọn pa ni torí ẹ ẹsẹ̀ ni gbogbo eléyìí báyìí ọ ń lọ bó ṣe wo wájú ló ń wẹ̀yìn lẹ́mẹ̀wàá bó ṣe wo wájú ló ń wẹ̀yìn lẹ́mẹ̀wàá àmì ẹsẹ̀ nu àmì kò ti dára nù káì ọ̀tọ̀ lẹ́ni tí wọ́n bá wí o ṣé èso lúwa àmì pé yẹn ti dára nù so gbogbo ẹ̀ṣẹ̀ Ọlọ́run bá ṣe ní kíni kò ṣe lé wọ ètò sì ga nínú ẹ̀ṣẹ̀ ní ká ṣẹbọ sọlọ a gbọ́dọ̀ jìnnà sí torí tá a bá kú pẹ̀lú rẹ̀ Ọlọ́run ní foríjì wọn tá a bá kú pẹ̀lú rẹ̀ láì tọrọ àforíjì ká tó lọ Ọlọ́run ní foríjì wọn àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké wọn wà tó bá yẹ kọlọ ńlá ṣẹ̀ tí èsì èèyàn tí èsì ìṣẹbọ la ṣe tá a bá tọrọ àforíjì àti kú kọ́ bá wọ Ọlọ́run lè foríjì wọn á jọ gbé ńdà kí á jìyà tó bá sì wọlé pé ká lọ jìyà náà nínú ẹ̀ṣẹ̀ náà lẹ̀ṣẹ̀ tá a ṣẹra wa léèyàn séèyàn èyí tá a wa léèyàn séèyàn ló burú jù ní wa láì jẹ́ pé ní tá a wa a gbọ́dọ̀ wa gidigidi níbi àmọ́ wa là wá dààmú fún jù tí èyí bá ṣe ní tá a ṣẹ̀ a wa ó sì lọ kó láyé ń bí wàláì wàhálà níjọ́ gbẹ̀dẹ̀ torí a gbọ́dọ̀ gbìyànjú láti rí wípé láàrin wa síra wa àsọ̀rọ̀ àfẹsẹ̀ a sì gbọ́dọ̀ sọ afójúdi fẹsẹ̀ kankan torí kò sí èyí tí ò lè ba tèèyàn jẹ́ ọlọ́run ọba ṣe lé wọ̀ bó ṣe wá ṣe lé wọ̀ ó sì dá wa nídàá pé a máa ṣẹ̀wọ̀n so à ń ṣe lọ́hùn èso ń lọ burú ètò burú ni ká ṣe ká má tọrọ àforíjì torí ẹ̀ tá a bá ṣe lọ́hùn tá a bá ti tọrọ àforíjì a oríire wọn máa kí wa kullu bani adama khata wa khayrul khata'ina at-tawwabun gbogbo ọmọ anabi adam aláṣẹṣe ni wọn ṣùgbọ́n ẹni tó lóore jù nínú àwọn aláṣẹṣe lẹni tí máa tọrọ ìdáríjì so ọlọ́wọ́n bá ṣe ẹ̀ṣẹ̀ léwọ̀ tíyẹn bá wá ń dẹ́ṣẹ̀ tí ń dẹ́ṣẹ̀ tí ń dẹ́ṣẹ̀ tí ń tọrọ àforíjì tí ń tún dá tí ń tọrọ àforíjì ọlọ́wọ́n máa foríjì náà ni lópin ìgbà tí o bá sọ pé ọlọ́run ṣe lẹ́tọ̀ fún mi níjọ́ tó bá ti sọ igbó ọlọ́run ṣe ẹ̀ṣẹ̀ lẹ́tọ̀ fún ọ di kèfèrí ilé ìjẹba wàlúbàgì ọlọ́wọ́n bá ṣe lé wọ kọ́ máa ṣàgbére kọ́ máa ṣàgbére kọ́ máa ríra rẹ kọ́ máa wò pé èèyàn yóò kó nírun lórí wọn nìkan ló nírun lórí kọ́ máa wò pé èèyàn yóò kó ọgbọ́n wọn nìkan ló gbọ́n ọlọ́wọ́n bá ṣe lé wọ ọlọ́wọ́n bá pa nínú hadith pé kí àwọn ọmọ anábì adamu ká tẹríba o kẹ́nìkan ọmọ gbé mu sókè lórí mu ọmọ làkejì rẹ̀ ọlọ́wọ́n bá ọ̀fẹ́ gbéraga torí pé ìgbéraga máa jẹ́ kọ́lọ́wọ́n rẹ̀yàn lẹ̀ ìrẹ́rẹ́ nílẹ̀ máa jẹ́ kọ́lọ́wọ́n gbéyàn ga ọlọ́wọ́n bá ọ̀fà gbére agbére ló bí alibagiyo ti ká jáde yọ nǹkan àjà síjọba pé a lè ń bò lórí ipò eléyìí náà ọlọ́run ṣe lè wọ̀ wọ́n ń pè ní alkhuruj alẹ́luwọlẹ́ alkhuruj alẹ́luwọlẹ́ ẹnìkan ti ń sọ lórí wa ní alukur'an àti sunna níbi ń ṣèjọba lé wa lórí àwọn wa jáde àwọn aṣọ yìí pé àfi onípò mà tí ọba sì gbapò mà tí ọgbà kóńdó àwọn àmà para wa àmà pààyàn àmà pé kí ni asáfẹ́ afẹ́ dàjọba lónà èèwọ̀ náà lé lẹ́yìn náà nù ẹ̀sìn Islam torí ẹ̀la nabi Muhammad sallallahu alayhi wa sallam etí ọ̀rọ̀ yín ó ní tí ọ̀rọ̀ yín bá kù lórí ẹnìkan pé kọ́ máa sọ lórí lẹ́yìn lórí tó sì jọ lórí tí ń lò fi ọlọ́run lẹ́yìn lórí táwọn kan wá dé lẹ́yìn ọ̀rẹ́ yìí tí wọ́n fẹ́ da omi àlàáfíà yẹn rú ọlọ́run ọba ò fi wọn sí nánà ni ọlọ́run ọba ò fi wọn sí nánà ni torí ẹ̀ á máa wá jáde tàpọ̀ ẹni tí máa ń ṣèjọba tí ń lò fin ọlọ́run tí ń lo súnà anábì sallallahu alaihi wasallam láwọn lórí kọ̀tọ́ o anábì sallallahu alaihi wọn nígbà wo lọ́wọ́ tó kájáde takùn wọn bẹ́ẹ̀ oníta bá rí ìṣekèfèrí tó hàn wọ́n mú wọ́n fẹ́ mú aṣekèfèrí ìṣekèfèrí tó hàn sí hàn lọ́dọ̀ tiwọn náà tọba àgẹsẹ lọ àwọn ìjọba táwa níyì táwọn ìjọba eléyìí bá àgẹsẹ pófin Ọlọ́run kan wọ́n ń lò pẹ̀lú súnà kí ni wọ́n fẹ́ẹ́ fi sí tí wọ́n bá fẹ́ẹ́ lu àwọn olùmọ̀ nípa ẹ̀sìn láwọn orílẹ̀-èdè tiwa náà sọ pé ó sì dọwọ́ àwọn olùmẹ̀sìn wọ́n pe àwọn ọmọlẹ́yìn wọn pé kí wọ́n ṣàgbéjẹmọ́wọ́ kó tó di pé àwọn ṣàgbéjẹmọ́ wọn lọ́wọ́ ok ẹ bá gba àwọn èèyàn bá sọ fún wọn sáwà jó ṣiṣẹ́ lọ́dọ̀ yìí fẹ́ fún wa lówó oṣù mo rò pé ń yẹ yín ẹ̀hẹ́n káwọn ọba ní gbowó oṣù àwọn ọba ní ọmọ bá wọn sọ yín fáwọn èèyàn àmọ́ síwájú ẹ̀sìn kan kò sí ti ń gbowó oṣù kan kí á lè fẹ́ lò wọ́n fún kí lè fẹ́ lò wọ́n fún sáwọn àdìlẹ̀ ni torí ló ṣe jẹ́ pé lábẹ́ òfin ọlọ́wọ́n ọba ti wà ó yẹ káwọn olórí kí wọ́n lọ kẹ́kọ̀ọ́ nípa bó ti ṣe yẹ káwọn máa lòfin ọlọ́run bá torí pé lílòfin ọlọ́run yóò sọ àwọn èèyàn gan dẹni tó mẹ́ltì fún yín yóò sọ wọn dẹni tí ò gbọdọ̀ dàpọ̀ yín débi pé ànábi sallallahu alaihi wasallam sọ pé kódà tí máa ń nà tí máa ń lù ọ́ ń kùmà ò gbọdọ̀ dàpọ̀ torí kí ni torí pé ń lo alukur'an àti sunna torí nǹkan yìí nílẹ̀ tí gbọdọ̀ dàpọ̀ ṣùgbọ́n sófin ọlọ́run kankan tá ń tẹ̀lé wọn láwọn ọ̀ká kún ẹ̀sìn bóyá kìí ṣe secondary gan lọ́bọ́ sí nàìjíríà yìí bóyá last position ńlọ́bọ́ sí nàìjíríà yìí tẹ́bà tí wàá fẹ́ wàá lo àwọn ẹlẹ́sìn pé nǹkan ọ̀fẹ́ yé yín mọ́ ẹ̀ bá a bá àwọn ọmọlẹ́yìn sọ̀rọ̀ àwa gẹ́gẹ́ bíi tani lọ́dọ̀ ẹ̀ ọmọ ọ̀dọ̀ lé ìjẹba torí ẹ̀ ọlọ́wọ́n bá ṣe kájáde takò lórí tí ń lòfin ọlọ́wọ́n bá lé lórí àgbọ̀dọ̀ takò ó. وأن تشركوا بالله ما لم ينزل به سلطانا شرك الله سيلي وا usẹni náà tó lè gbọ́ lọ sí kíkọ àṣẹbọ sọlọ ń tà dá lò kó bá jẹ bàbá àtìyá wa má lè dá wọn lò nítorí pé Ọlọ́run bá ṣe káṣẹbọ sí ilé wọ káwọn bá sì wọ́ná làwọn ṣe ń ṣe Islam afẹ́ wà lìjẹ́ náà làwọn ò ṣe jọ́ṣẹ̀bọ fún alóde táwa sọ̀rọ̀ àwa lẹ̀ fún tani pé ká máa ṣẹbọ àgbọ́dọ̀ ṣàkíyèsí àárín yẹn o ọlọ́run bá ṣẹbọ léèwọ̀ mùsùlùmí ọ̀gbọ́dọ̀ ṣẹbọ ọlọ́run ṣẹbọ léèwọ̀ mùsùlùmí ọ̀gbọ́dọ̀ ṣẹbọ èèwọ̀ ni kò sí tí wọ́n lè kó àwọn fún as an award tá a fi wá ṣẹbọ fọlọ sọlọ kò sí nǹkan náà ọ̀ṣẹbọ ọba àpọ̀ láwùjọ wọn ọba àmọ́ gbẹ́bọ mùsùlùmí ọ̀gbọ́dọ̀ sẹ́wọ̀n. èyí tí wọ́n bá máa fún wa nídìí pé wọ́n ń ṣe bọ́n dáadáa wọn ò fi dùn wá kò sí ní táà fi ṣe kò sí ní táà fi ṣe. ẹ sọ̀rọ̀ àwọ̀ ẹ má ṣe bọ́ sọ́lọ́ wọn bá wa torí gbogbo ẹ̀ṣẹ̀ ó kéré o lẹ́gbẹ̀ẹ́ ìṣẹ̀bọ̀ sọ́lọ́ kí sì ni ìṣẹ̀bọ̀ ó náà ní kó gbé nítọ́jẹ́ tọ́lọ́ kó gbé lọ fẹ́ lómi ìtọ́ yàtọ̀ sí ọlọ́ eléyìí ni wọ́n ń pè lẹ́bọ̀ọ́ wa an taqulu ala allahi ma la ta'lamu inu awon ese nla nla eleyi ti egbodo jina si o nike ma kparo mo lo eyan afa e ma so ntolo won so afa ti sa na kali fa awon eyan to ni so pe ta ba saaya yi ni iye igba bayi ta nabi naa ni o nike saaya ẹ wúrọ mbẹ kasọra fún Kama má bàa bọ́ sínú ẹni tí ó wọ iná ní rọrùn ká má parọ́ mọ́ lọ́wọ́ nítorí wọn sọ ká má sọ ká má sọ kọ́ lọ́n sọ o ètò lọ́n sọ ká má gbé pamọ́ o ká má gbé pamọ́ o torí pé nìkan ò ní gbé nǹkan kan tó lọ́n sọ àfi kókó sọ nǹkan míì tí ò sọ a gbọ́dọ̀ wa o ó túmọ̀ sí pé ìmọ̀ ló gbọ́dọ̀ síwájú jíjẹ́ olùmọ̀ tí wọ́n fáwọn èèyàn tó o bá ti mọ̀ kọ́ gbẹ́nu o ìdí ni òbí dágbé ńgbà tó sọ pé wọ́n lọ́n ó kúkú mọ̀ pé àmọ́jú báyìí lọ àmọ́jú báyìí lọ so tó bá gbé níta ṣe bá ṣe déédéé o ti mọ̀ tí o bá ṣe déédéé à ẹ̀yin ò tí ì tó láti jólúmọ̀ torí pé nǹkan tẹ́ ẹ mọ̀ kí náà ń jólúmọ̀ ń bẹ̀ sí ẹ sì mọ̀ pé lẹ́yìn ìmọ̀ parọ́ mọ́lọ̀ ó lè dá wàhálà tó pọ̀ lẹ̀ yọ dá wàhálà tó pọ̀ lẹ̀ fún yàn láyé àtàlùkìyàmù torí pé wọ́n láyà láyà ń parọ́ mọ́ lọ ẹ sì mọ̀ pé píparọ́ mọ́ anabi muhammed sallallahu alayhi wa sallam lásán ọ̀sán yẹn dọ̀ máa ná man kadhaba alayya muta'ammidan falyatabawwa maq'adahu minan nar ẹnikẹ́ni tó bá máa ma parọ́ tó bá máa ma parọ́ má mi o kó fọwọ́ ara rẹ̀ sẹ̀sà bí tí ó jókòó nù bẹ́ẹ̀ lànà bá muhammed sallallahu alayhi wa sallam sọ ara rẹ̀ sẹ̀sà. eri tó fẹ́ gbé nínú ná àdúgbò tó fẹ́ gbé nínú ná ilé tó fẹ́ gbé nínú ná fọwọ́ ara rẹ̀ ṣe sáré. ìjẹ́tẹ̀lẹ̀ ìbáyé wa báwo wá ló sì parọ́ mọ́ lọ wa ala ma gbogbo ń tẹ̀ ti mọ̀ nípa ọlọ́run mọ̀ sọ́ọ́ eléyìí ó gbé àwọn àfáàrò gidigidi ni àwọn tí wọn mọ ma ẹni tí ọmọ tọ́lọ̀ ń wí tí ọmọ pọ́lọ̀ ń sọ ẹni tí ọmọ tọ́lọ̀ ń sọ tí ó sì fi máa parọ́ rẹ̀ mọ́ lọ́npọ́lọ́ ń lọ sọ. eléyìí wọn bẹ nù kẹtì ẹ kásákèsì kásì bẹ̀rù ọlọ́wọ́n ọba nípa rẹ̀ ìdí ni tó fi jẹ́ pé gbogbo nǹkan ló ṣe dọ́gbọ́n ṣe kéèyàn máa dọ́gbọ́n jẹ́ ẹni tí yóò kó mọ̀ nípa tọ́lọ́run ó ṣeé ṣe o kó lè dọ́gbọ́n sọ ipò ọmọ nípa tọ́lọ̀ nígbà tó ọmọ nípa rẹ̀ ló sì fà á ló fi jẹ́ pé ẹni tí ó bá kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn ó ń bùkátà láti lọ wá mà nípa rẹ̀ ó sì wá mà nípa rẹ̀ kí ṣe súkẹ́súkẹ́ wàá pẹ́ nídìí pọ̀nkọ́ nípa rẹ̀ wàá pẹ́ nídìí pọ̀nkọ́ nípa rẹ̀ nítorí pé àwa gangan fúnra ara wa à ń fura ma òdodo ọ̀rọ̀ yìí lójoojúmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tán lọ kẹ́kọ̀ọ́ wa gan nílẹ̀ lárúbáwá tó ṣe gbọ́dọ̀ fún wọn láǹfààní àti pẹ́ lórí pé wọ́n ń kẹ́kọ̀ọ́ ọ̀hún ẹ̀rí pé tí wọ́n máa ń sọ̀rọ̀ gan ẹ̀rí pé àgbọ́yé wọn ò jìnnà ọ̀tọ̀ ní nǹkan tó lọ́n sọ ọ̀tọ̀ ní tí wọ́n máa túmọ̀ ọ̀tọ̀ ní dáàdi sì ń wí ọ̀tọ̀ ní tí wọ́n máa wí ọ̀tọ̀ níbi tó fi yẹn dojúkọ ọ̀tọ̀ níbi tó ń rò pé dojúkọ sọ yẹn tó tún jáde tó lọ kọ́ ní jìnnàjìnnà wa nù torí pé kò pẹ́ lórí pé à ń kọ́ kò kò kò farabalẹ̀ lórí àti màá so nísìnyí wọn wà wọ́n wá kàn fẹ́ kọ́ súkẹ́súkẹ́ kan pé bí kọ́jẹ́ pé àti ní rẹ́dí méjì kan dá ti sẹ́nu ìgò kákan rọ́ sí ọ lẹ́nu kó o sì gbé mi kó o dólùmọ̀ kò lè ṣeéṣe kò lè ṣeéṣe ìdí ni tó fi jẹ́ pé àwọn tí ń parọ́ mọ́lọ̀ wọ́n pọ̀ láwùjọ gan ni wọ́n pọ̀ láwùjọ gidigidi ní àlè majority àwọn tí wọ́n ń pè láàfà àfà àfà láwọn àwùjọ ẹ̀rí pọ̀kùrọ̀ ni wọ́n tán parọ́ mọ́lọ̀ torí pé ntọ́lọ́wọ́ sọ ni tọmọ tí anabi sallallahu alaihi wasallam tí ń bá ń sọ wọn mọ ẹ eh, àwọn nu bá gbogbo nǹkan ní ẹdá lọ́dọ̀ tí wọn àbí òye wa gbogbo nǹkan ní ẹdá lọ́dọ̀ tí wọn torí kí lẹ́yìn ọmọ nǹpa tọlọ ìwọ mọ nǹpa tí anabi sallallahu alaihi wasallam ìwọ tó ọmọ tọlọ ìwọ tó ọmọ tí anabi ìwọ rọrùn fún ọ láti máa parọ́ mọlọ náà ọ rọrùn fún ọ láti máa parọ́ mọ anabi Muhammad sallallahu alaihi wasallam so èwo wa la fẹ́ so wùwà káwùjọ yí padà sí dáadáa ni kọjá pé ẹni tí wọn bá sọ ń pa Ọlọ́run ọmọ ń pa Ọlọ́run àbí èyí tá à ń ti ń sèun náà la fẹ́ tẹ̀síwájú pẹ̀lú ẹ̀ nítorí pé àwùjọ ò lè ṣàdédé yí padà fúnra rẹ̀ àfi káwọn akásánà kò yí padà sí dáadáa ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ táwọn aláwùjọ ti wá lónìí ìkánjú ti wà jù ìkánjú wà ó wù wọ́n kí wọ́n máa pè wọ́n lólùmọ̀ ṣùgbọ́n kọ̀rọ̀ wọn lọ́rùn láti ṣe sùúrù kọ́mọ kọ̀rọ̀ wọn lọ́rùn láti ṣe sùúrù kọ́mọ tó de eléyìí nígbà tó máa ń kẹ́kọ̀ọ́ tó lè ṣe sùúrù nídìí pọ̀npọ̀ òṣìṣẹ́ kún gbọ́ olólùmọ̀ níjẹ́ olóhùn àgbẹ̀ olólùmọ̀ àbọ̀ olódò olódò ní ti ń bẹ lórí rẹ̀ olódò náà ó sì máa tẹ̀ mọ́ lórí irú ẹ̀ ló ṣe jẹ́ pẹ́lómi tó bá wọlé kí ó ní ìsinyìí báyìí ó lè wá fún kan wọ́n bá ní òtún ní wá mọ́ wọ́n tún máa a jẹ ní ẹ̀jẹ̀ tí ò jẹ́ gbọ́n tó ti wá ń wá ń tọ́ jẹ́ náà sórí èèyàn mọ̀ wá náà nì ó lè rí tán torí pé tó bá rí tán àwọn èèyàn kan bá ti ṣiṣẹ́ fẹ̀yìntì tí wọn ò ní ṣe wàhálà máa ń lé ayé yìí báyìí sọ ìmọ̀ nípa ẹ̀sìn yìí báyìí ó sì ń bùkátà rẹ̀ torí pé ọ̀n mọ ibi tọ́lọ̀ ń gbé ọ sí lọ́la ọ̀n mọ tọ́lọ̀ ń bá fẹ́ ṣe fún ọ lọ́la tó wá jẹ́ pígbà náà lọ́mọ á pé ah tó bá ṣe pé mo ti lo chance àti kẹ́kọ̀ọ́ ń gbà mí ṣé yóò ṣe dá padà mọ́ kò ní ṣe dá padà mọ́ sọ à ń bùkátà láwùjọ wa kárí àwọn ọmọ tó yẹ kó wọn dúró gidi láti wá kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ìsèkété àkàn wọlé kí ó ló kọ pé ẹfẹ di babaláwo ẹfẹ àwọn ikọ yẹn babaláwo àwọn èsè babaláwo ọwọ akọ ọmọ nípa ẹ̀sìn tó mọ̀ dáadáa torí islam nídìí rẹ̀ islam nídìí rẹ̀ ọjọ́ iwájú ìlú ọjọ́ iwájú agbègbè òun náà làwọn ọ̀dọ́ àwọn ọ̀dọ́ yìí táwọn bá ti kẹ́kọ̀ọ́ ọjọ́ ọ̀la ọ̀dà fẹsẹ̀ islam láwùjọ àmọ́ ńgbà tọ́dọ̀ bá ti sáfẹ́kọ̀ọ́ ọjọ́ ọ̀la ńkọ́ kò ní sunwọ̀n fún ìlọsíwájú ẹ̀sìn Islam láwùjọ yóò tún jẹ́ pé ru yẹn wò àfa yẹn wò mímá ti pinnu láàfa yẹn wò mímá ti pinnu láàfa babaláwo irú wọn náà ni ó tún máa wà kò ní sẹ́ni tó mọ̀ nípa tọ́lọ́ǹgà tí ó máa tàn mọ́lẹ̀ fáwọn èèyàn kò ní sẹ́ni tó mọ̀ nípa tọ́lọ́ǹgà tí ó ti káwùjọ kún fún mọ́lẹ̀ torí ẹ̀ ká máa parọ́ mọ́lọ̀ kò lè kú ò láwùjọ àfi táwọn èèyàn bá kọ́ mọ̀ dáadáa tó bá kọ́ mọ̀ nípa ẹ̀sìn torí pé oníkálukú ọ̀fẹ́ sọ pé òun mọ̀ ní tó sì mọ̀ lọ́ọ̀mọ̀ sọ pé ọ̀mọ̀ ìdí inú tó fi jẹ́ kẹ́rì pọ̀pọ̀lọpọ̀ tó bá fẹ́ sọ̀rọ̀ yóò wò lẹ̀ náà pété alọ́wọ́ àlẹ́ torí pé ó ti mọ̀ pé òun ọ̀mọ̀ ẹ̀hẹ́n sẹ́rọ̀ ọ̀hún sì pa dáadáa àbí díẹ̀ lòun ò rí pa àmọ́ tó bá kọ́ mọ̀ kí lọ́kàn pẹ̀lú ẹni tó wà ń kalẹ̀ nísọ fẹ́ ṣe kútúbà jimá nísìn o ti ń wo kúta lọ́wọ́ta ni ọ̀wá wọ́n ń gbọ̀n gbogbo pépà wọn ń ṣe báyìí lọ́wọ́ rẹ ṣé àwọn èèyàn tó ń bá sọ̀rọ̀ ọpọlọ wọn lọ sídìí ọ̀rọ̀ tó ń sọ̀rọ̀ kò ní lọ sídìí rẹ̀ bíi dírámà tó ń ṣe o tó ń torí pé ńṣe ló fẹ́ẹ́ di ọ̀gá kó tó di pọ̀ kọ́sẹ́ firi eléyìí ìpèníjà ńlá ńlọ jẹ́ fún wa láwùjọ wa wàláhì káwa kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn ọlọ káwa kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn ọlọ nítorí pé Islam ń bùkátà wa ẹni tó bá rí kóun ti dàgbà ju kóun wá kẹ́kọ̀ọ́ lọ torí pé bùkátà ti tọ́ wa wájú òun pọ̀ ẹ̀fọ́ máa ń kalẹ̀ kọ́ wa kọ́. efu ọmọ yín kalẹ̀ kó wá pọ̀ nítorí pé àwọn ni ọ̀pá kú tẹ̀lẹ̀ fún ẹ̀sìn Islam lọ́la ẹ̀kọ́ lé ayé ọ̀dà akọ́mọ ọkọ̀ ṣùgbọ́n ẹ̀kọ́ lé ayé àmọ́ pé gbogbo àǹfààní rẹ̀ lé ayé yìí náà lọ́wọ́ ká lè rí sẹ́ká yẹn gíga ká lè rí yẹn ńlá a sì ti rí bí gbogbo yẹn ṣe ń dé yẹn ńlá so ọlọ́run má bàjẹ́ ṣùgbọ́n ẹ̀kọ́ ẹ̀sìn nínú tẹ bá lọ́mọ mẹ́wàá ó yẹ kẹ lẹ́nìkan tẹ tẹ fẹ́ dẹ́díkéètì pé wọ́n lọ kọ́ńpa ẹ̀sìn Islam ẹ jáwọn mẹ́sàn-án lọ kọ́ńpa àtìlẹ́ ayé o ètò ìsìn kọ́ńpa ẹ̀sìn Islam náà yóò tún kọ́ńpa àtìlẹ́ ayé náà eléyìí pàtàkì púpọ̀ ká mú ní ìbáàdà torí irú àwọn ọmọ bẹ́ẹ̀ ló máa ń jẹ́ kí agboolé ọmọ dàrú irú àwọn bẹ́ẹ̀ ló máa ń contribute ládùúgbò irú àwọn bẹ́ẹ̀ ló máa ń contribute nílùú irú àwọn bẹ́ẹ̀ ni contribute nípínlẹ̀ irú àwọn bẹ́ẹ̀ ló máa ń contribute lórílẹ̀‐èdè irú àwọn ọmọ bẹ́ẹ̀ ló máa ń contribute lágbàláyé so àǹbùkátà eléyìí ẹ̀mẹ́jẹ̀ ajé ká máa gbọ́ ká máa fetí pàlàbà rẹ̀ ẹ̀kọ́ ẹ̀sìn Islam àǹbùkátà ẹni tí ọkọ̀ torí kí irọ́ lè bá àdínkù láwùjọ àwọn tí ń parọ́ mọ́lọ́ tí ń parọ́ mọ́ Ànábì sallallahu alaihi wasallam fún lè bá àdínkù eléyìí pàtàkì ẹ̀ṣẹ̀ ńlá ni ká máa sọ nípa Ọlọ́run ohun àyàfi ká wá mà nípa tọlọ à ń bẹ Ọlọ́run bá wa pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àti àwọn àròyìn rẹ̀ tó ga jù kó ràn wá lọ́wọ́ kó máa ṣe ìjà àti ìmú wa ní ìrọ̀rùn fún wa kó máa pèsè fún wa lọ́nà tí ọ̀rọ̀rùn kó sì ṣe wá lọ́kàn nínú ẹrú tí ò lè máa dúpẹ́ abẹ́ Ọlọ́run bá wa pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àti àwọn àròyìn rẹ̀ tó ga jù kó lé wa jìnnà sí ìbàjẹ́ èyí tó hàn nínú rẹ̀ àti èyí tó pamọ́ ẹ̀ṣẹ̀ ó kéré ní àtúní ńlá àgbèrè Ọlọ́run kó lé wa jìnnà sí kọlọ̀wọ́n bá dákun kọ́ má sí wa lọ́sẹ̀ bọ̀ Ọlọ́run bá kọ́ràn wa lọ lórí àtìlẹ́ kọ́ máa láǹfààní kọ́ràn wa lọ lórí àtìlẹ́ máa fi máa yí ká máa fi ṣiṣẹ́ subhanakallah wa bihamdik. أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب أنا ní sọ pé kọ jáde wọn ló bìrà rẹ léèrè eléyìí ẹnìkan sọ fún yàn pé jáde lọ tapọ ẹnìkan ẹni tó fẹ́ ṣe ní òbìrà rẹ léèrè sọ̀rọ̀ pé ní ìsìtẹ́ nìkan bá sọ fún wọn tó bá mú ọ wọn mú ọ̀nà ìjẹ̀bù sí. àlọ́ síwájú kan wọ́n wá ṣe léyìn ó sì rà jáde kó mẹ́ta náà. kò sí ní tíjà sọ̀bù torí pé tó wá gbà sọ̀bù rẹ̀ tó kọ lọ kò sórí kọ lọ sọ̀bù rẹ̀ gbogbo ètò ẹ̀ bá ṣe nu méjèèjì kò sí ètò ọ̀sẹ̀ rí tó rò kó lẹ́yìn rò kò sẹ́ni tó tú láti ẹnìkan pé kó ṣe é nàmbà fẹ́ ni kì í ṣe nàmbà túláàsì nàmbà fẹ́ ńlẹgbẹ́ kì í ṣe nàmbà túláàsì sọ ẹnìkan wà lè mú yàn túláàsì láti ṣẹgbẹ́ wọ́n ló múra rẹ lọ wọ́n ló wù pẹ̀lẹ́ ìjẹ́bù tó ṣe jẹ́ ẹ wá ní wọn ní kẹ́ ẹ máa ṣàdúrà fún lọ́síwájú ẹgbẹ́ láti kẹ́ bẹ́ẹ̀ ti rí yín mú ṣé kẹ́gbẹ́ ọ lọ síwájú ni àbí kẹ́yìn ọ lọ kìí ṣe lọsíwájú yín ni lọsíwájú ẹgbẹ́ torí pé ẹ̀yin ti wà kẹgbẹ́ ó tó wà ọ̀tọ̀ lẹ́yìn ọ̀tọ̀ lẹ́gbẹ́ bóò ní lọsíwájú ẹgbẹ́ òṣìwájú lọsíwájú ti kí lẹ́gbẹ́ ń kọntribútù fún yín nígbèsí ayé yìí tó fi jẹ́ pé lọsíwájú ti ẹ lọsíwájú ti ṣé irinṣẹ́ ní ọ̀rà fún yín tẹ̀bá ni àbí sẹ́ni ò gbé wá fún yín tẹ̀bá rí sẹ́ kí lẹ́gbẹ́ ń ṣe fún yín nù gbogbo eléyìí sí kankan tẹgbẹ́ ń ṣe fún yẹn ju ìfàsẹ́yìn lọ torí gbẹgbẹ́ tẹ lẹ́ǹsẹ̀ tí wọ́n bá rí sẹ́ kò sí ń tọ́kan gbẹ́ pẹ̀lú ẹ̀ tó ń ti kó òrí sẹ́ wọ́n tún sanwó àjọ tẹ̀ ń dá kò sí ń tọ́fẹ́ kàn wọ́n kódà tó ń bá ń rí sí nínú àwọn ẹgbẹ́ tẹ̀ ń sẹ́wọ̀n kódà bí ìgbà tí yẹn gbéra rẹ̀ lọ́fẹ́ ń tọ́fẹ́ ba tiẹ̀ jẹ́ ni torí wọ́n tètè fojú sí ọlá pé bóun ni wọ́n ṣe ń rí sí báyìí eléyìí jẹ́ bó ṣe jẹ́ nọ́mbà fẹ́ ni kì í ṣe nọ́mbà túláàsì bó lẹsẹ wa fẹ́ sọ náfìlà dọ̀ràn yẹn tẹ sọ̀ràn yẹn di náfìlà náà lẹ́yìn náà àwọn ẹgbẹ́ yìí ìlọsíwájú wọn kò pé ìlú kò pé ìlú torí pé wọ́n máa ń ṣèpàdé ńbẹ̀ bí wọ́n sì kó nira bára lù àbí ẹ̀kọ́ ni bíbí ẹ̀ náà lẹ́tù sọ pé dandan báyìí lẹ́ẹ̀ máa ṣe dandan báyìí lẹ́ẹ̀ máa ṣe lọ́nà tí nira fi máa bára lù ṣẹgbẹ́ dáadáa nù àbẹ́gbẹ́ àwọn àkà alaikum salaam ẹni tẹ̀yàn dáràn ẹni tẹ̀yàn ṣẹ̀ tó ti wá kú ìyẹn sì fẹ́ tọrọ àforíjì lọ́dọ̀ rẹ̀ wọ́n yìí tọrọ àforíjì lọ́dọ̀ òkú gbọ́ láti sè á máa sọ̀rọ̀ òkú yẹn dáadáa tó bá jẹ́ mùsùlùmí á máa sọ̀rọ̀ rẹ̀ dáadáa ní gbogbo gbà á wá ṣe sàrà pé kọ́ mú ládàá rẹ̀ lọ́ba bọ́yọ́ náà lè ti torí eléyìí kó pèsè yẹn rẹ fún ajọ́gun dàgbé yàrá. aleykum salaam. ṣé ká jókòó ká ka quran ìpè bóyá a ka quran ṣé ní àwùjọ náà láti sọ kìí ṣe nǹkan tuntun ṣé tuntun á lè lẹ́yìn ṣebí náà lẹ́nìkan béèrè ní ìsìn. into wọn wojú yusuf pé àbí wọn ọgbọ ni ọgbọ dáadáa kọdọ stamp ẹ ẹdí abẹ tó jẹ nítorí pé kíkẹ́ alukur'an kìí sọ lọ burú ṣùgbọ́n náà gbé gbanla dáadáa lẹ̀ kíkẹ́ alukur'an ẹ̀sìn ni ṣùgbọ́n gbígbé gbọ̀nà táyìn gbé gbà àdáadáa lẹ̀ tó wá wọn nìkan lọ ń dá ké bẹ́ẹ̀ sọ lọ́wọ́ bó ṣe nǹkan àmọ́ bẹ́ẹ̀ ṣe pé tẹ́ ẹ pín un àdáadáa lẹ̀. pé rákà méjì èèyàn ṣe rákà kan pẹ̀lú ẹ̀ tí lè bá sálámà wọ́n dìde wọ́n wa tó bá yẹn wọ́n wọn wọ́n mi ò tún ṣùgbọ́n yàtọ̀ tó wà ẹni pé ńgbà tí wọ́n bá dìde o tó fẹ́ san rákà kan tí yọ bọ̀ ọ́n o lè ka fati àkótó ka súra kan tí ó gùn lọ títí sódà tó fi láǹfààní àti bá wọn náà. bó láti bá ẹ ọ̀kan tí yóò àti lose ní ìsàn àtúnṣe ọ̀kan tá a lose ọ̀kan tó bọ́mọ́ alọ́ nìsín àtúnṣe tá a bá ti tún lẹ́yìn ṣe ó ti parí méjì lè bọ́mọ́ alọ́ lẹ́yìn rẹ̀ kọjá pé lẹ́yìn omi ìtọ́ba bọ́mọ́ alọ́ lásẹ̀sẹ̀ wà darapọ̀ mọ́ olùkọ́ ẹgbọ́ béèrè yẹn ìsìgbà tí yẹn bá rákà kan tó kú rákà kan kan la bá ó kú rákà kan tá a sàn táwa bá ní abẹ́ san rákà kan yẹn kótó tó pa àtúndarapọ̀ mọ́ lè má mu lè má mu yẹn yára débi wípé kò sí assurance ikú àbá lórí rákà alákọ̀ọ́kọ́ gan abẹ́lẹ̀ kejì iná àtọ̀ iná ni ọkà àti kóló ọlọ gbó láti àṣì ẹ àwọn òtún ìta àti báǹsì àníjọ bàjẹ́ tán kò wá burú kọjá pé rákà méjì rẹ̀ míì ibi tó ń bá ti ń ṣe làwa ti ń ṣe àtúnṣe tó síwájú méjì bọ́ lẹ́yìn eléyìí á darapọ̀ mọ́ lórí ìjọba tẹ̀lé lẹ́yìn ṣùgbọ́n yẹ ká wá bomi tá a ti máa ṣe sọ́láàtì gbogbo ètò bá ti yá láyà bá kò ní tuma kò ní jẹ́ pé eléyìí ni sọ́láàtì tí wọ́n á ní tí wọ́n bá ṣe ìmánan wa ihtisaba ọlọ́run forí jìn àbí òye wa bákan náà ọ̀pọ̀lọpọ̀ àwọn sọ̀láwátì yẹn ẹ̀rí pa àkókò tí wọ́n ń ṣe sí kì í sásìkò àsìkò tí ìtò tí wọ́n máa fi ṣe ní sago méjì àbọ̀ wọ́n ti pé sọ́láàtì méjì àbọ̀ táwọn mi ò tí ì ṣe Maghrib tí wọ́n ń sínú lọ́wọ́ wọn pe sọ láti gbà tó tó pé tó fi jẹ́ pé àkókò iṣẹ́ àìtó àwọn ti gbàgbé pé àwọn sùn. náfìlà ni kì í sọ̀rọ̀ yẹn kò sí yàtọ̀ kò sí yàtọ̀ kì í <laughs> ìyẹn ni pé èèyàn lè ṣàṣìṣe tí ó gba kọ̀bílẹ̀ gbogbo kò tarawih kìí sọ̀ràn yẹn torí tó bá jọ̀ràn yẹn ẹni tí ó bá ṣe lọ́wọ́ bá pọ̀. aleykum salaam jí pẹ̀lú imam yóò fi rákà kan kún yóò jẹ magrib yóò tún darapọ̀ mọ́ wọn yóò tún ṣe rákà méjì pẹ̀lú imam pẹ̀lú àníyàn ìṣá tí lè máa bá sálámù yóò mú méjì wá sálámù. tọ́ba ni eléyìí tí máa ń béèrè nípa ẹ̀sìn tẹ́sí ń gbọ́ yé kò túmọ̀ sí pé wàá lọ tẹ́ kẹ̀kẹ́ ọ̀rọ̀ síwájú àwọn èèyàn pé a ah, bẹ́ẹ̀ ni sọ táwọn akpé sọ bá sọ pé bẹ́ẹ̀ ni tó bá níbo ló ti rí ìwọ níbi tó lè mú wa àbí òye wa ó sì ṣeé ṣe pé ọlọ́run wọ wọn bọ̀ káwọn náà là lásìkò so ẹni tó bá ń pẹ́ sìn yìí kọ́ máa gbọ́ yé tiẹ̀ pé bí ṣe sin lọ́nu torí pé ní ìsìn aláwọn ké àwọn èèyàn tó yẹ pé nǹkan tí wọ́n gbọ́ wọn lọ́ọ́ fi dá wàhálà alẹ́ fúnra wọn ọlọ dá wa lálẹ́ láàrin jama tiẹ̀ pé ah kíni kan kíni wọn ẹ̀dá kù bí tẹ ti rí ẹja rẹ oná ọmọ wa pé ẹ̀dá kù wọn ni wọn kí ni wọn lọ sọ eléyìí jẹ bó sì jẹ kése kébi tá a ti rí o sí ọwà ṣùgbọ́n tá a bá dárúkọ òwe yẹn fún wọn sáwọn lè rí wọn lè rí àwọn èsì ìyá yẹn ń wèé tó tó máa lè wá kún wá wò lẹ́yìn náà ta ni ta lẹni náà gan tó pé bọ́lá ti lè rí kí ló mà nù kí ó nà gan náà sàn náà ìwọ ni wọn mà sọ yín náà aleykum ọjà ló ti bẹ̀rẹ̀ ok ńgbà tán bẹ̀rẹ̀ ló gbọ́ ètò ti bẹ̀rẹ̀ ó ṣe sùúrù pẹ̀lú wọn tó bá dàbí ẹsẹ̀ kò sí ládàmẹ́ so tó bá parí sọlá tó wà tó tẹ̀ sí. gbàtílẹ̀ máma bá ma fati àkè táwọn kí mùsíbà ẹni tí wọn ma fati àkè ń tó tẹ̀lé fati àkọ mùsíbà tí wọn sàn án ah, bó la ṣe ma fati àkè agídí nù agídí nítorí téèyàn bá mọ̀ pọ̀ mọ́ náà wọn gbẹgbẹ ilé mangalóbi kí ni ń jẹ mangalóbi so gbogbo eléyìí bá wọn àlejò sọlá. ẹ máa ma ẹ máa ma dá tàwọn ẹran ma tàwọn ẹran yẹn ma fẹ kó ń jẹ tìyẹn yàtọ̀ sí tẹran kù. oúnjẹ tẹ́ ẹ rò lè jẹ lẹ́ ń sè ṣùgbọ́n lọ́n kọ́ pé kọ́ máa lé torí ọmọ àti ọyọ kí yọ jẹ oúnjẹ tí máa jẹ kọjá tó bẹ ẹ̀yin náà Ọlọ́run kọ́ pé kébi yọ máa pa so kò sí wàhálà ńlá àmọ́ kọ́ pé dojúmọ́ à ń máa máa fomi ọkà kùn so ọmọ abẹ́ nù ta wá kì so oúnjẹ generally kí ló dé tẹ́yìn máa fi ra yín sípò ẹ̀ tó ń gba bára on the contrary ṣé tí wọ́n bá gun ráìsì ọgbà ọ̀ dáhùn tí ọba gbà so ọkọ̀kọ́ gun wò kó tó wá béèrè béèrè wọn náà gun wò kó wọn tí ó ṣẹlẹ̀ so tó bá gun tó bá gbà kó wá béèrè náà nínú pé ẹ gbọ́dọ̀ fira yín sípò tí kẹfìrí òfin wa máa wò yín pé ẹnbẹ nọọsì islam ọ̀fẹ́ kí ẹ jẹ́ kí kẹfìrí ọmọ yìí pé ìyá kan jẹ yín dípò pé ọ àjẹ kó burú débi kò ní ọ̀ràn yín lọ́wọ́ islam ọ̀fẹ́ tọrọ tako walillahi al-izzatu wa li rasulihi wa lil mu'minin tọlọ́wọ́n ọba ní àgbéga ṣe àti tànàbìrì àti tàwọn olùgbàgbọ́dọ̀ fẹ́lẹ́ ìjẹba torí ẹ̀ ló ṣe jẹ́ kó dáa púpọ̀ tí èèyàn bá ń gbé ẹ̀bùn bọ̀ wá fún ọ tòtìrì tí wọ́n fẹ́ máa fi lọ jazakumullahu khairan jazakumullahu torí pé yìí máa jẹ́ kí èèyàn lè sẹ̀mí tí ó lè gbórí òkè ẹni tó bá lè fún ẹlẹ́bùn torí pé ẹ̀ǹjọ́ ń gbélé hmm, àbíkọ́ sọ́ra sí wájú ẹ̀ ẹnu rẹ ahọ́n rẹ ọmọ arọ ni láti sọ òdodo fún un à ń bọ̀sibọ́sí gbà àwọn kèfèrí tó bá bùn ẹlẹ́bùn ó ní cost fẹ́mi pé bùn ó jẹ́ kéèyàn tètè fẹ́ràn yẹn ẹ̀hán díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ yọ rọrùn pé ọ̀sẹ̀ sìn tiwọn ìtumọ̀ rẹ̀ nù torí ẹ̀ ló ti jẹ́ pé àwọn yára láti bùn ẹni tí ì bá ṣe ẹlẹ́sìn wọn lẹ́bùn. o lè máa gbẹ̀bùn kó o máa gbẹ̀bùn kó kanti máa gbẹ̀bùn balaka o máa sọ̀rọ̀ ńjọ́ kan tí wúlò tí ẹ̀ o fẹ́ tàbù ó ní lè tàbù sọ ìdí tó fi jẹ́ pé wàá sọ̀rọ̀ lọ́dọ̀ mọ́tò bá yẹ pé normal circumstance ni kò sí kínní ànábì ń gbẹ̀bùn lọ́dọ̀ ànábì ń gbẹ̀bùn lọ́dọ̀ àmọ́ kí wọ́n á fira mi sípò pé ń gbà wọ́n jẹ wọ́n máa dànù kódà tó fi dórí ẹran ilé àtẹ̀rí wọ́n máa dànù ọkọ àwọn small bull oúnjẹ wọlé èyí náà wò kọ́ kódà kódà torí small bull èèyàn ń gbà náà fàyàwọ́ náà kódà ìjọba lè jẹ́ pé kò bó ṣe ṣòfin yẹn kódà àbí kò ṣe kí ni àmọ́ síbẹ̀síbẹ̀ nítorí pé gbogbo tí wọ́n bá smọ́gù wọlé ó lè ti máa rọ́nà gbégbà ó lè ti máa rọ́nà gbégbà ọjọ́ kan bọ̀ tí wọ́n ṣèṣì gbogbo ẹrù yẹn àbí òye wa sọ dúkìá rẹ ni táwọn ni wọ́n sọ fún ọ kíkọ́ máa tó lè mú kí dúkìá pààrọ̀ ọjọ́ kan ń bọ̀ tó ké kése dúkìá gan ni ó mú lọ ìwọ ni ó shoot kẹ́yìn tẹ̀ ń kọjá wọlé àwọn ti tájẹ́ tì í pípa làwọn pa yín tẹ́ máa pọ̀ kí lọ́ sọ fọlọ́ fọlọ́ ráìsì là ń kó wọlé gbà sẹ́yìn ọmọ sọ́ra rẹ̀ tó ń tẹ́ máa ti ní kíní yìí máa ṣe kọ́dọ̀ ó lè jẹ́ pé lábẹ́ òfin ti wá kò burú ṣùgbọ́n gbà kẹ́ni tó lè gbàgbésí ayé rẹ̀ jẹ́ lọ́nà kan lóní kọ́ ọmọ ẹ̀sìn wàá sọ̀rọ̀ nítorí kọ́ ọmọ bá fi tiẹ̀ bá tiẹ̀ jẹ́ nísìbí ẹni tó ń sọ́mọ́gù mọ́tò wọlé ni sẹ́mi pé nítorí wọ́n ń rí àwọn nìkan náà lè sọ ẹlòmíì nu wọn bẹ̀ ó lè kánú gbó fẹ́ pé lọ́wọ́ ọdún bẹ̀rẹ̀ sí nàìjíríà ni tí ò ní tó yẹ pé gbogbo ojoojúmọ́ ìbọn ni àwọn àwọn kankan tó wọ́n máa ẹ̀dàkùn ogun wo lọ́wọ́ fẹ́ ṣẹlẹ̀ báyìí lórí mọ́tò mọ́tò tí ó di òkú ọkọ̀ tí ó di kátà sọnù tó àmọ́ ńgbà tó ṣe pé bí wọ́n ṣe fẹ́ gbé gbà wọn agbára àjọba ń bẹ lọ́wọ́ àwọn tíjọba kó ta tí wọ́n máa pààyàn wọn pa gbé ni kódà àìmọye ni wọ́n ń pa tí wọ́n ní kọ̀wé sí ọ̀rọ̀ rẹ̀ ń di tó torí de eléyìí ọ̀pọ̀lọpọ̀ mọ́tò iná ni wọ́n gbé wá nítorí ọ̀nà fàyàwọ́ ọ̀hún tí mọ́tò ti di damage ìwàkuwò ìwàkuwà à ń sá kí wọ́n má bàa mú wa kò sí tọkàn pẹ̀lú òkè kò sí tọkàn pẹ̀lú kòtò kò sí tọkàn gbà gbogbo ẹ̀ kó sáà ti délé yóò délé yóò délé lákìsà tí èsọjọ olè lókè là ń gbé gbẹ̀yìn kù lésì tẹ́lẹ̀ ìjẹ́bù sí jẹ́bù sẹ́tọ́ bá ti yí pé kọ̀ gba ojú ọ̀nà ẹ̀yìn kù lé lágbègbà. bí wọ́n ṣe máa gbé wọlé lẹni tí ó mú ọ náà mọ̀ ọ́ sọ ó sì súnmọ́ kọ́wọ́ pálábó ségi kéèyàn ti máa rí ṣe dótọ́ pálábó bá ségi ọ̀pọ̀lọpọ̀ ní máa ń tara rẹ̀ dì lẹ́lẹ̀ o ó dàgé bí aṣọ àlòkù òyìnbó kó bá lọ rà ọmọ náà ló ń ta ní àwọn ni ń kó wọlé torí pé àwọn eléyàn pé kó so wọn kó wọlé kútọnu àwọn ọmọ nàìjíríà náà wọn tún lọ fi tirẹ́là kó wọlé so wọ́n sì máa kó wọlé nu wọ́n máa kó wọlé wọ́n máa succeed wọ́n máa succeed ẹ lè ti máa ṣe nǹkan fọdún mẹ́ta kẹ́ máa succeed ó lè jẹ́ pé ẹ̀ẹ̀kan tí ó tẹ̀ lọ́dún mẹ́ta ọ̀hún lọ́nà wọn bá ní kó mú gbogbo àwọn tirẹ́là sí gbogbo tẹ̀ tí wàá tẹ̀lé jọ yóò wá dìlẹ́lẹ̀ bọ́pọ̀lọpọ̀ ṣe dìlẹ́lẹ̀ nù nínú àwọn olówó ńláńlá so business mi sì wà tí ò gba kókó ọmọ lọ ṣe fàyàwọ́ ṣe kíni kíni kíni túmọ̀ tó fi ní kówó rẹ síbi tọ́kàn rẹ o ti balẹ̀ ilé ìjẹ̀bù sì jẹ́ ọdún tó máa gbóúnjẹ fún yàn sáà lè gbà á sì ní ká má fóúnjẹ ṣòfò láti bẹ̀rẹ̀ ànígbà tó máa gbóúnjẹ tó ń sè nítorí ọdún wọn ẹ̀hìn tó bá gbọ́n tí máa bùn arú ẹ̀bùn bá ń tẹ́lẹ̀ Islam ní kò burúkú àgbà wọ́n ti máa bùn alẹ́bùn bá ń tẹ́lẹ̀ àwa náà máa ń bùn wọn kò burúkú àgbà tí nǹkan kan bá wọn lékún nínú tí wọn gbé wà tí wọn fún wa tẹ́lẹ̀ ànígbà tó máa pẹ ẹran torí ọdún yìí a jẹ o omi ọbẹ̀ ẹran kú mọ ẹran náà ẹ̀kọ́ ńlá ó yẹ kí mùsùlùmí ọkọ tí ẹ máa ti ń bẹ ni tí èsè mùsùlùmí gbé àwọn bó ṣe yẹ ká ṣe bí ó ṣe yẹ ká ṣe àwọn kan tó lè bẹ̀ ṣe tí wàá jẹ́ sọ agbọ́dọ̀ ṣọ́ra fún un. tó bá yẹ kéèyàn bá ní bùkátà lódodo kò sí tó burú lábẹ́ òfin ọlọ pé kéèyàn tọrọ pé tẹ́ ẹ bá yọ zaka o ẹ̀jẹ̀ mi náà bẹ́ẹ̀ nù tẹ́ fún àmọ́ tí èèyàn bá ní kò tọ́nu ẹ máa a